Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Thank you. Wọ́n dá mi lọ. ṣe wọ́n àdàmà sani ni wọ́n yẹ má ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mú mi. Àdàmà àdàmà àyè inú mi. Àdàmà àdàmà àyè Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí owó ẹ ó pé pọ́ọ̀sì ta ló fẹ́ ní ọmọ mi ádámà lọ́wọ́ mi mi ọmọ tó má kókó sí lámú mi ga ní. Ádámà ádámà aleluya ádámà ádámà aleluya. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ìró ádámà ẹ̀mí bá sọ wí wọ́n wà ọ̀wì fáráyé wọ́n sì kà wá sí ra rẹ̀ lórí ti ṣe tòun lọ bá dóòlà wọ̀ àtìlẹ̀ funfun bẹ́ẹ̀ lọ́wọ́ rí irú ẹ̀ kó ṣe ilé ní. Àdàmọ́ Àdàmọ́ àlìlórí Àdàmọ́ Àdàmọ́ àlìlórí.

lọ́lọ́run love. wà tó ní ń tọ́rí ọlẹ̀ jẹ́ kó tó tọ́ wọ̀ lọ́tí mú jọgbọ́ èèyàn bá sọ pé ajá lọ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bá ẹ̀dá ẹ má bá wí rárá ajẹ́pọ̀ ti yá wéèrè àpò ti sá lórí. Padàbọ̀ padàbọ̀ ayé yóò rí padàbọ̀.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ورب السماوات والأرض ورب كل شيء أحمده سبحانه وتعالى وأشهد أنه واحد لا شريك له وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا صلى الله عليه وسلم هو الرسول الذي أرسل إلينا بأن يبلغنا دين الإسلام الذي هو دين الذي اختاره الله لجماع الناس كما قال سبحانه وتعالى في كتابه ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة وسلاما وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين أما بعد فأقول لكم جميعا السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí àkàrà ọpẹ́ wa wípé alhamdulillah rabbil alamin ọlọ́run tá a dúpẹ́ fún yìí náà ni ọba àgbáńlá ayé ọba tó ní sámà àti lẹ́lẹ̀ àti gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú méjèèjì àyìn ọlọ́run náà lógo a sì ń fọ ọmọ pé ọba kan tí ò ní dọ̀tí lára ni ọba tí ò nírú tí ò lápòjúwe tí ò láfijọ a sì ń jẹ́rìí pé ọlọ́run ọba wa yìí ẹyọ ọ̀kan ni kò lórogún ní gbogbo ibi àti níbi gbogbo nǹkan ọba yìí náà lọba tí máa ń ṣe nǹkan bó ti wù ú òun náà sì lẹni ó níkápá lórí gbogbo nǹkan láti ṣe tẹnìkan ò lè yẹ Ọlọ́run náà lọ́wọ́ wò pé èyí ṣe tó fi ṣe léyìí kọlọn kó wá dákun gbogbo ohun tí ó dáa tí ó dùn mọ́ wa nínú ìṣẹ̀mí wa tí ò ní jẹ́ bànújẹ́ fún wa láyé àti lálkìyàmà ní kọlọn jẹ́ kó tọ́ sí wa la ilaha illallah àtúnwá tara bẹ́ẹ̀ à ń jẹ́rìí ẹrú Ọlọ́run tọ́lọ́wọ́n ọba rán sí wa tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ kan ni tọ́lọ́wọ́n ọba rán sí gbogbo àgbáńlá ayé láti lọ́ọ́ máa jẹ́ àánú àti ìkẹ́ gbogbo ń tà ń pè lénìyàn láti pé kó lè lọ́ọ́ jíṣẹ́ fún wọn kọlọmbà kí anab Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé ànábì àwọn ọmọlẹ́yìn ànábì àwọn sàhábà ànábì àti gbogbo àwọn tí wọ́n jẹ́ tábàáyìn tó fi ń sọ̀kalẹ̀ bọ̀ bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ àwọn sálàfù sálẹ̀ láwọn táwọn àmà ní sálàfù sálẹ̀ ti wà látọ̀rí maulana sheikh adam abdullahi ilori sheikhuna kamaluddin alhadabi sheikhuna tajul adab sheikhuna yusuf al-abwaji sheikhul muzammil tajul muhminin àti gbogbo àwọn àfa wa bẹ́ẹ̀ tí wọ́n ti lọ síwájú ọlọ́run àwọn tí wọn sì kù láyé mọwìlá ládàáyárí látọrí mọwìlánà Sheikhuna Mustapha Zubrilu Sanusi ọlọ́ndàkùn báwa ṣe àlékún ọ̀kẹ́ rẹ̀ àlékún gẹ̀rẹ́ olú ọlọ́ndàkùn báwa ṣe fún wa kò sì wá tara bẹ́ẹ̀ nínà mọwìlánà fadilatu Sheikh Muhsin Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirjis akọ́dọ̀ olú ọlọ́ndàkùn báwa ṣe àlékún ọ̀kẹ́ àtẹlẹgùn gẹ̀rẹ́ olúwọlọ dákun bá wa ṣe fún wa àwọn tí wọn wá ń bẹ láàyè àwọn àgbàlagbà tí wọn ti lọ látòrí maulana fadilatu sheikh al-markaz wa mudiru al-markaz habib al-malayin habib allah adam abdullahi alilori rahmatulahi ta'ala alayhi ma'asalami wal amni ya rabbal alamin. وما ذلك عليك alayk bi aziz ọlọ́mọba wa ṣàlékún dáadáa fún bàbá náà àlékún àlàáfíà àlékún dẹ̀ra kọlọ́nwó lábẹ́ gbogbo ẹni tí ń bá ń tọrọ dẹ̀ra fún wọn ọlọ́run jẹ́ kí dẹ̀ra ó tọ́ sáwọn náà láyé àti ní gbangba kíyàmà àwa tara bẹ́ẹ̀ akí ẹ̀yin ọmọ ẹ̀yà wa nínú Islam ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ ẹ̀sìn wípé assalamu wa rahmatullahi ta'ala wa barakatuhu ma Allah láì ní gba àsìkò púpọ̀ ìní ni wọ́n fún wa gẹ́gẹ́ bí ọjọ́ ìrántí ọjọ́ bíbí àná Muhammad sallallahu alayhi wa sallam mo sì kíra mi kú oríire pé mo jẹ́ kan nínú ọmọlẹ́yìn ànábì mo kíra mi kú oríire pé Ọlọ́run ò ṣe mí lọ́tà ànábì mo kíra mi kú oríire pé nínú àwọn tí wọ́n fẹ́ràn ànábì ni mí tí wọ́n lè ṣàṣàlátù fanda Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó lè mà pọ́jọ́ tà nẹ́bí wáyé ó pàtàkì torí pé ọlọ́run ló máa mà mú wáyé ń jọ náà sọkọlọ́ bá wa kí àná Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam wa sallallahu ala al-anbiya'i wal mursalina ajma'in min ladun adam ilà nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam ọlọ́mọwá kí ànábì. sọ nítorí pé ànábì yìí ànábì tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ló pàtàkì ẹ̀ lọ́lọ́run fi rán sí wa tí ò bá pàtàkì lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run fún ní bàbàrà ni ọlọ́run ò ní fọlùkùrá ní pàtàkì ẹ̀ a sì dúpẹ́ pé nínú ọmọlẹ́yìn ànábì ni wa ọlọ́mọ wa yọ wa kú nínú ọmọlẹ́yìn ànábì láyé ẹ rí i pé àkọ́lé ọ̀rọ̀ wa tòní òun náà ni ká sọ yí pé kí ni ìyàtọ̀ láàrin sharia àti sunna bí ká sọ pé mẹlifárkú bayna sharia wa sunna kí ni ìyàtọ̀ láàrin sharia àti sunna tàbí kí mọ́tì ẹ̀ lò kejì yẹn ká gbà pé mẹlifárkú bẹ́yìn ṣàríà àti wà súnà kí ni yàtọ̀ láàrin ṣàríà àti súnà yóò máa jẹ́ nǹkan lọ́dọ̀ ẹlòmíì wípé irú ọ̀rọ̀ burúkú wo lèyí yóò máa lérò wípé báwo ni wọ́n ṣe fẹ́ yọ súnà kúrò lára ṣàríà báwo ni wọ́n ṣe fẹ́ yọ ṣàríà kúrò lára súnà wọn àsìjọra wọn ó rí i pé tá a bá lọ sínú tí wọ́n ń pè ní definition táwọn àáfàá gbé kalẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ ṣàríà ní tí wọ́n máa ń sábà sọ fún wa ni pé àṣàríàtú huwa ma shara'ahu Allahu ala lisani nabiyyihi ní tí wọ́n máa ń sọ ni pé ṣàríà ni tí Ọlọ́hun bá ṣe lófin látòrí ahọ́n ànábì rẹ̀ definition tá a bá lọ́dọ̀ àwọn àfáànù tí wọ́n bá wá define tí wọ́n ń pè ní sunna wọ́n á sọ wípé àsunna ma fa'alahu rasul wa ma amara rasul wa ma aqarra rasul yaani qawlan wa fi'lan wa taqriran wọ́n á ní sunna ní tí ànábì ṣe yáàní òwú níwà fúnra rẹ̀ àwọn kàmọ̀rọ̀ bí tàbó pa àwọn èèyàn láṣẹ ń pa rẹ̀ àwọn akọ̀ràhù tàbó tiẹ̀ fẹsẹ̀ nǹkan nìrinlẹ̀ imma bi sukut yálà bóyá ó dákẹ́ ń gbà orí tí wọ́n ṣe ni ò bá sọ̀rọ̀ wọ́n gbà yí pé ń tà ń pè ní súnà nìyẹn ṣe ni pé tá a bá jọ wò northern amiqan níwòye tó jìndò definition tí wọ́n mú wá yẹn ó ń fẹ́ jọ wípé kò jọra tá a bá ní àṣàríà máa ṣara Allahu ala lisani nabiyyihi in tó kó bọ́ wá ń bẹ̀ ní wípé a wá gbé e lórí wípé ṣàríà ni in tọ́lọ̀ ń bá sọ tá nẹ́bí bá wí rárá áàdà àṣìṣe lélẹ́yìí in tó fi mọ̀ páṣìṣe ni wá jẹ́ kémi wá fún wọn ní definition látọ̀dọ̀ tèmi pẹ̀lú òye tèmi tó jẹ́ pẹ̀lú alukur'an tí wọn náà wá wo méjèèjì síra wọn pé èwo ló lọ jù kò túmọ̀ sí pé mo nímọ̀ tó àwọn tí wọ́n mú tàrífù tà kọ́kọ́ wá. ó rí i pé kí là ń pè ní sàríà lọ́dọ̀ Sa'idu ẹlmubaraku asẹlẹfiyu encyclopedia tàbí kó o sọ wípé àṣeykhul jamil táwọn èèyàn máa mọ̀ sí ansom sheikh tàrífù lọ́dọ̀ tèmi náà ni pé àṣàríàtú ma shara'ahu Allahu. في كتابه الشريعة ما شرعه الله في كتابه أن يتبعه نبيه ويبلغه لقومه ìwọ náà wá مواتو تعريف kí فو wá الشريعة ما شرعه الله سبحانه وتعالى في كتابه أن يتبعه رسوله أو نبيه ويبلغه لقومه ويتبعونه jẹ́kí mi wá tú definition tèmi mú wá lọ́dọ̀ ara mi ní fún ọ in tá ń pè ní sharia huwa ma shara'allahu fi kitabihi òun náà ni tí ọlọ́run abá ṣe lófin nínú ìwé rẹ̀ èyí tí ń ṣe alukur'an an yattabi'ahu rasuluhu nabi yahu, nabiyahu aw rasulahu an yattaba'ahu rasuluhu wa nabiyuhu tó sì ṣe lófin fún ànábì tó fi ṣẹ́ràn ni kó máa tẹ̀lé òfin ni ò gbọ́ ànábì yẹn fúnra rẹ̀ yóò máa tẹ̀lé òfin ni wàyú balẹ́gàhù kàwùmẹ́hù àwòlẹ̀ kàwùmí yóò wà máa jẹ́ níṣẹ́ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí ó máa túmọ̀ sí pé nẹ̀bí yù ní màmúrù ni ẹni tí wọ́n ń pa láṣẹ tí wọ́n ṣòfin fún àwọn kọ́ọ̀mù rẹ̀ náà màmúrù làwọn náà ẹni tọ́lọ́wọ́n bá ń pàṣẹ fún kì í ṣe páànẹ́bì yẹn ní ń pa àṣẹ ọlọ́run kan ń lo ànẹ́bì nì gẹ́gẹ́ bí aṣojú òun náà òfin kan yẹn náà tá à ń pa fáwọn tó fẹ́ jíṣẹ́ fún là ń pa òun náà ni ó máa jẹ́ sí pé aṣáárẹ́rù huwal mursil ẹni tó lòfin ti ń ṣe náà lẹni tó rán yàn ń ṣe wal mursal ẹni tí wọ́n rán ń ṣe la yusharri'u kò lè ṣòfin wala yakunu shari'an kò lè jẹ́ni tí ó ṣe òfin fúnra rẹ̀ fún ọmọ ẹlẹ́yìn rẹ̀ ẹni ó ránṣẹ́ ni ó ṣòfin lé e lọ́wọ́ òfin ni lòun ó máa lò làwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ló máa lò. ìyẹn túmọ̀ sí pé yóò wá máa fi jíṣẹ́ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ jazakumullahu khair alambik ya usama yaako ọlọ́run bá mi sọ ọ́ lẹ́sàn-án masha allah ó rí wípé aṣàríàtú ìntànpè ní ṣàríà ma shara'ahu Allah òun ni tọ́lọ́hun ṣe lófin fi kìtàbíhi nínú ìwé rẹ̀ yìí tí mo mú dání yìí tó bá wá já sí pé tí mò ń wí nínú ìwé yìí náà ní fi jẹ́ an akuna mudillan alhamdulillah torí pé inna hadhal qur'ana yahdi lillati iya aqwam wa yubashshiral mu'minina alladhina ya'maluna salihati alihamdulilahi alal qur'an ọlọ́run ó ṣe o mo sì dúpẹ́ o ṣàríà àdín tọ́lọ́run ṣe lófin nínú alukur'an yìí pé kànẹ́bí ó máa lò ó kó sì máa fi pa àwọn èèyàn láṣẹ káwọn náà máa lò ó mo sì lérò pé èyí tí mò ń sọ yìí kò tí ì mú ìsọ nínú tàbí èèyàn sọnù dání tó a wà máa mú àyà wá lórí ọ̀rọ̀ tá a wá wí tá a bá lọ ó rí i pé nínú sàríà náà kí n tó lọ bẹ̀ èyí tán pè ní sàríà nìyẹn ànẹ́bì yìí ṣe ṣááríù mẹ̀ṣirúùlà nẹ́bì ẹni tọ́lọ́wọ́n bá mi ń ṣòfin fún òfin tí wọ́n ṣe fún ni wọ́n ṣe fáwa náà lọ́lọ́run fi ní máa sọ fáwọn èèyàn pé kúlì innama ana basharun mithlukum bíi ti yín lèmi náà yuha ilayya wọ́n ń ránṣẹ́ sí mi ni ìyẹn fi hàn yí pé màmúrù lànẹ́bì ẹni tí wọ́n ń pa á láṣẹ tóun náà ó máa tẹ̀ láṣẹ yẹn òun kọ́ lòun ń pa wá láṣẹ ọba tó rán níṣẹ́ ló pàṣẹ fún wọ́n kàn ń lo òun láti fi bá wa sọ̀rọ̀ ni kìí ṣe pé òun ló láṣẹ ló fi mọ rínà kùránì pọ́lọ́wọ́n bá mi sọ yí pé wà á mẹ́ẹ̀mẹ́ni kọ́ọ̀fà maqama rabbihi ẹni yóò ìbájá nàbí ọlọ́run ìbájá èèyàn kọ́ọ̀fà maqama rabbihi tó bá lè páyà maqama rabbihi ibi ọlọ́run bá fi ayé ẹ̀ sí kó dúró mọ́ mẹ́ẹ̀ wàná ànáfsà ánìláwà kó sì kọ̀ fún ìfẹ́ inú ara rẹ̀ láti wá jọba lórí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yìí ń bá nẹ́bi wí ó sì ń bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ wí ó ní irú ẹni tó bá rí bá nì fa inna aljannata iya almahawa ni ibi tí ó padà wọ̀ ni ó padà jẹ́ bí ìṣe olúwa ìyẹn fi hàn pé ẹni tó lè ṣòfin Ọlọ́run nìkan ni nínú tó fi mọ̀ ní pé tó bá ka alukur'an àyà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá ń sọ yí pé mọ̀kánà libasharin kò lẹ́tọ̀ọ́ fún ẹ̀dẹ́ ènìyàn kan an yu'tiya Allahu al-kitaba kó wá torí pé ọlọ́wọ́n bá mi fún un ní tíra tàbọ́lọ́wọ́n bá fún un nímọ̀ tíra nígbà ọlọ́wọ́n á ṣe bẹ́ẹ̀ fún an yu'tiya Allahu al-kitaba nítorí ipò ọlọ́run fún ní tíra wal hukma ọlọ́run tó wá fún ní ọgbọ́n àtòyé wà nubuwwata ó tún wá já nẹ́bí ọlọ́run summa yaqulu linnas nítorí tá a wá ṣe fún ni kó wa máa sọ fáwọn èèyàn pé kúnú ibadan li èmi ni ẹ máa sìn torí pé tọ́lọ́run bá ti ń já láṣẹ tóun náà ń já láṣẹ ó ti di orogún ọlọ́run ọlọ́run sì sọ fún wa ní suratul káfí yìí pé la yushrik bi ibadati rabbihi ahadan la yushrik bi ibadati rabbihi ahadan ẹ gbọ́dọ̀ fi nǹkan kan kẹgbẹ́ ọlọ́run níbi ìdájọ́ rẹ̀ kọ́lọ́run ó máa dájọ́ kẹlòmínà ó tún máa dá ó ti di ṣírkù ṣírkù lè hukumi ni wọ́n pè yín ni ìyẹn ń jẹ́ ṣírkù tàṣírí ẹbọ òfin ṣíṣe ànábì ò lè máa ṣe òfin kọ́lọ́n náà máa ṣòfin ẹnìkan látijọ́ lọ́hùn wọ́n rán ẹni ẹni tó rán níṣẹ́ ní ó ṣòfin fún òfin tán ṣe fún náà ni ó máa fi jíṣẹ́ fáwọn èèyàn lòun náà máa lò kí ló dé tọ́lọ́run sọ pé àkíyèmù sọ̀láta wà á zakata tánàbí náà wá ń kírun tóun náà yan zaka kí ló dé tọ́lọ́run sọ pé kutiba alaykum yá àyíwá lẹ́dínà amanu ìyẹn ń túmọ̀ sí pé ó wà mí náà lẹ́dínà amanu kutiba alaykum siyam àṣẹ yẹn òun náà wà ń kọ́dí àfúláhàlì mọ́mìnú náà alẹ́dínà hún fi sọ̀láti im khashi'un anábì náà ń bẹ́nu ẹ̀ ìdánù díyàlẹ̀ sọ̀láti min yawmil jumu'ah anábì náà ń bẹ́ńbẹ́ idha qumtum ila sọ̀láti faghsilu wujuhakum òun náà ń bẹ́ńbẹ́ òfin tọ́lọ́run ọba ń pa fún wa nì náà ní ń pa ànábì ànábì ò lófin kan tó lè ṣe fẹ́nìkankan ọlọ́run ní í ṣòfin fáànẹ́bì òfin tí wọ́n bá ṣe fún ni wọ́n ṣe fáwa náà ló fi jẹ́ pé kúnú rọ́bà nìyí kánàbí ọlọ́run yẹn wá ní èmi ni ẹ máa sìn kẹfọ́ ọlọ́run ọba yín lẹ̀ tánàbí ọlọ́run kan bá ti ń ṣòfin òun náà ti sọra rẹ̀ dọlọ́run bí ọlọ́run tó ràn wọ́n sì sí lẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà ó sì já sí pé ẹni aránṣẹ́ nì yóò rojọ́ iṣẹ́ tá a fi rán tó bá lọ ka Suratul A'raf níbi àyà kẹfà ọlọ́ni wàlà nẹ́sì alánà lẹ́dínà ursila ilayhim wàlà nẹ́sì alánà mursalina a máa béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tá a rán àwọn òjíṣẹ́ sí a sì béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ ìyẹn àwọn náà ó rojọ́ ọbọ̀n ti jẹ́ ṣé òjíṣẹ́ tó bá wà lọ fi ṣẹ́kù tiẹ̀ tó lọ fi kún iṣẹ́ ọlọ́run kí ló fẹ́ rò lẹ́jọ́ fún ọba tó rán níṣẹ́ ìyí ń kọ́kọ́ jẹ́ ìta gbọ́dọ̀ kọ́kọ́ jọ mọ̀ wípé anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́run ò fún un láyé òfin ṣíṣe ló máa fi mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin sharia àti sunna sharia lòfin tó bá mi ṣe sínú alukur'an ó lè ráfà tí ó ṣe iyèméjì sí àfẹ́yí tí ó bá jọta ọlọ́run ó sì lè rí mùsùlùmí kan tó lè ṣe iyèméjì lé lórí àfẹ́yí tí ò bá jẹ́ mùsùlùmí nìkan ló ìyẹn ni pé àṣàríà ìntànpè ní ṣàríà ni mò ń sọ o ma ṣára Allahu fi kìtàbìhì òun náà ni tó bá mi ṣe lófin nínú ìwé rẹ̀ fànàbí rẹ̀ láti máa lò ó wàyúbà lẹ́gà qawmahu kóun náà sì máa fi jíṣẹ́ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ó já sí pé àwọn méjèèjì jọ ń pa láṣẹ ọlọ́run ní ká ṣe háàjì kò yọ ànábì lẹ́ẹ̀ ọlọ́run ni a ṣe dáadáa kò yọ ànábì ilẹ̀ ọlọ́run ni a máa ṣe rere kò yọ ànábì ilẹ̀ gbogbo òfin nì kò séyìí tó pa wá tí ó pa ànábì ọlọ́run táwa ni a bá ànábì ò bá ṣe ọlọ́run níbi léèrè rárá ó jọ pa wá láṣẹ ni ànábì ò wá lófin kan tóun ń dá mú wá àwa làwa wá sọ ànábì dolófin ànábì èso lófin mo rò pé yìí ti mọ clear dáadáa ní ká tó lọ sínú alukur'an wọ́n rí wípé tá a bá wá ń wò ó àṣàríyà fi lọ́gọ̀ ṣàríyà nínú èdè ó rí pé ìtumọ̀ méjì ló ní almadhabu wa tariqa madhab ìyẹn ni pé ọ̀nà téèyàn ń tọ̀ àwòtọ̀ríkọ́ almustaqima ọ̀nà tààrà ọ̀nà tó ṣe kí ni o ọ̀nà tààrà là ń pè ní ṣàríà tí ò wọ́ tí ò sí dàrúdàpọ̀ ń bẹ̀ ó rí wípé ọ̀nà kanu ومورد الماء الذي يقصد للشرب àti ojúbì kan tómi tí máa jáde tó yẹ pé wọn ní tí wọn gbà lérò ń bẹ kọjá ibi téèyàn tí máa ń mumi ẹgbẹ ibi téèyàn tí máa ń mumi ẹsìn ibi èèyàn tí máa mumi àgbọ́yé ibi téèyàn tí máa mumi iyè ní tí wọn ń pè ní ṣàríà nìyẹn ó wà yóò àwọn túmọ̀ sí pé ìtumọ̀ méjèèjì náà ni pé kullu ma shara'ahu Allahu li ibadihi gbogbo ń tọ́lọ́hun ṣe lófin fáwọn ẹrúsìn rẹ̀ minal ahkam nínú àwọn ìdájọ́ ni wá jẹ́ àjọ lọ sínú alukur'an tá a bá lọ ka suratul aya 18 orí pọ́lọ̀ ń sọ fún wa ń bẹ̀ pé thumma ja'alnaka yẹn ni pé ja'alnaka ala shari'atin àwa ọlọ́run láṣẹ ìwọ ànẹ́bì lórí òfin kan minel amor nínú ẹ̀sìn yìí kí lòfin náà alukur'an ó lo ṣàríyà fún kur'an pé ja'alnaka ìwọ fúnra rẹ aṣèwọ ànẹ́bì aláṣàrí àtìn lórí pé kur'an ni kó o máa lò minel amor tọrọ bá ti délẹ̀ kur'an ló sọ bẹ́ẹ̀ o tó bá wá já sí pé tí mò ń tú yóò bá rí bẹ́ẹ̀ ní lẹ́yìn ham wà nígbà tó bá dàsìkò pípè kó o pè wọlé kó o ṣàlàyé ó ṣeé ṣe kárẹ̀ kọ́kọ́ lọ́dọ̀ rẹ ó ṣeé ṣe kárà tó ṣe lọ́dọ̀ rẹ alan wazalek wazalan lidalek àyè wà fún ọlọ́run ní jàǹnàkà aláṣẹ ìwọ ànẹ́bì àfiọ́ lẹ́sẹ̀ aláṣàrí àtìn lórí alukur'an minel amor nínú ọ̀rọ̀ tọ́rọ̀ bá délẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn fàtẹ́bìrìhà òfin kùránì yẹn ni kó o máa tẹ̀lé o ṣọba ti ń pa nẹ́bì láṣẹ yìí ọ̀rọ̀ yẹn ká ṣáwàá sọ pé kò yá nẹ́bì tó tánẹ́bì wa máa dá òfin mú wá lọ́dọ̀ ààrẹ ìwọ náà fúnra ẹ̀ gbọ́ kùránì ní sọ bẹ́ẹ̀ pé ọlọ́run sọ fún pé ja'alnaka ala shari'atin àfiọ́ lẹ́sẹ̀ lé lórí òfin lórí kùránì òfin tá a fún ọ yẹn fàtẹ́bìrìhà òun ni kó o máa tẹ̀lé ó wá ní wala tattaba'i ahawa alladhina la ya'lamun má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn tí ó mọ̀ torí àwọn tí ó mọ̀ yẹn náà ni wọ́n ń fẹ́ kó múrònú tiẹ̀ wá kó má ló ń tọ́ lọ́wọ́n bá ń bá a sọ ááyà kan nìyẹn nínú alukurani pọnyẹn pọnyẹn pé ọlọ́run ní máa ṣòfin ànábì kì í ṣòfin ẹlẹ́ẹ̀kejì já lọ sínú suratu shura ayé ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́run sọ fún wa ń bẹ̀ pé shara'a lakum mina ad-din yáàni Allah wà lẹ́dí ṣáà lakum min ad-din ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe òfin fún yín ó ṣòfin fún yín nínú ẹ̀sìn yẹn ni pé ẹni tó lè ṣòfin nínú ẹ̀sìn ọlọ́run nìkan ni ànábì ọlọ́run ò lè ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá pa ànábì tí wá ń ṣòfin tọ́lọ́run ti sọ pé má sọ fáwọn èèyàn pé ma kuntu bid'an mina rusul èmi kìí ṣe tuntun tàbá kọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ìbéèrè tó yẹ ká béèrè ni pé àwọn òfin tínú àṣedà àwọn òfin tí Ibrahim ṣe dà àwọn òfin tí Musa dà àwọn òfin Ànábì Ìsá dà lẹ́yìn òfin tọ́ba mi ṣe fún wọn Ànábì olófin mi yàtọ̀ sí Al-Qur'an ó wá ní shara'a lakum mina ọlọ́run ṣe é lófin fún yín làkúmù nì ànábì náà wà nù yín in tó fi mọ̀ ni pé ọlọ́run sọ fún wa pé lákọ̀dì ja'akum rasulun min anfusikum èyí tó dájú ni pé òjíṣẹ́ kan ti dé wá bá yín min anfusikum lára yín nínú yín tọ́lọ́n bá ní shara'a lakum ó ṣe lófin fún yín ànábì Muhammad ti wà nínú ẹni tọ́lọ́run ń ṣòfin fún mina dín pé nínú ẹ̀sìn máa wá sọ àbí inú hàn òfin àṣẹ tó pa fánàbí Nóà walladhi awhayna ilayka léyìí tó já sí wípé òun náà la fi ránṣẹ́ sí wo ànábì tí ń ṣe alukur'an ń ta fi rán Nóà yẹn ń bẹ̀ẹ̀bẹ̀ dèédé ń ta fi rán òun náà la fi rán wọ Muhammad náà ìyẹn fi hàn pé àṣàrẹ̀hù wallahul hakim ẹni tí ń ṣòfin lọ́lọ́run ọba ọ̀jọ̀gbọ́n tẹ́nìkan ò lè ṣòfin lẹ́yìn rẹ̀ tó bá ń jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ bí ọ̀rọ̀ ètò ayé wọn a máa pè yẹn ní qanun constitution tó já sí pé àwọn èèyàn ni wọ́n ń gbé yẹn kalẹ̀ bil afkar pẹ̀lú rònú pé báwo la ṣe máa lò ó báwo la ṣe ṣe báyìí àbí àmọ́ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan ò lè ṣòfin ń bẹ̀ àfọlọ́hun subhanahu wa ta'ala nìkan kódà ànábì ò lè ṣòfin ń bẹ̀ áyà tó bá wá lánàá bí lè ṣòfin ìwọ mú áyà yẹn wá àyà tọ́lọ́run fi pa nẹ́bí láṣẹ ẹnu kùránì pé máa ṣòfin yàtọ̀ sófin tọ́lọ́run pa nẹ́bí torí a ti sorí ẹ̀sìn kodò àyàtọ̀ sí yẹ̀wúdí mọ́ àyàtọ̀ sí nàṣàrà mọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn àfikọ́lọ́ ńlá wa. naam tó bá tún wo súrátù ṣúrọ̀ àyà twenty one ọlọ́run ní amílẹ̀ hum ṣúrakà ṣé wọ́n tiẹ̀ láwọn tá a lè fi ṣe dédé ọlọ́run tán fi ń kẹ́gbẹ́ ọlọ́run tó já sí pé ní ṣára'ù minadi táwọn náà ń ṣòfin nínú ẹ̀sìn mẹ́lẹ̀m yá adẹ́mbí ìlọ léyìí tó bá mi ò yọ̀ǹda fún wọn ọlọ́run ọba mi ò yọ̀ǹda fẹ́nikẹ́ni nínú ẹ̀sìn islam yìí kó ṣòfin kankan mẹ́ kódà dọ́dọ̀ àná muhammad sallallahu alayhi wa sallam in tó wá fi mọ̀ yí pé ànẹ́bí ò lófin yàtọ̀ sálùkùrán jẹ́ àjọ lọ sínú Suratul An'am Quran six wá fúnra rẹ̀ jẹ́ àjọ wo háyà one fifty three one fifty four one fifty five ọlọ́ni ìrẹ́ ànẹ́bì ó ń bá ànẹ́bì sọ̀rọ̀ ọbọ̀ kó máa sọ̀rọ̀ fáwọn èèyàn ó wá sọ̀rọ̀ débi pé wa anna hadha sirati mustaqiman wa anna hadha sirati mustaqiman ṣe rí eléyìí lójú ọ̀nà èmi ọlọ́run ojú ọ̀nà mi tààrà kí lójú ọ̀nà náà tariqul Qur'an ṣọ̀gbọ́n ti ní ja'alnaka ala shari'atin jẹ́ n tún sáré fún ẹ ní àyà kan jẹ́ fún ẹ àyà kan tó bá wọnú suratu Zumar jẹ́ ń sáré wo àyà kan fún ẹ̀mbẹ̀ kó o fi mọ̀ yí pé àwa là ń da òpó ẹ̀sìn irú ẹ̀sìn ti jókòó jẹ́ẹ́jẹ́ ẹ̀jẹ́ ni bọ́lọ́wọ́n ọba tó lẹ́sìn bó ti fẹ́ ṣe nǹkan rẹ̀ tó bá wo suratu Zumar mo fẹ́ ṣí àyà nì kí wọn náà wo kájọ wò kìí ṣe wípé ká máa wí nǹkan míì fáyé kọ́lọ́ ń sì máa wí nǹkan míì káwá máa lérò wípé ọmọlẹ́yìn ànẹ́bì ni wá sallallahu alaihi wasallam rárá o èní sì rèé ó ń jẹ́ ọjọ́ ìrántí bíbí ànẹ́bì àwa náà sì gbọdọ̀ dúró tààràtààrà níbi ìjọmọlẹ́yìn ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam àyà tí mo fẹ́ kà yìí ó rí i pé ọlọ́run ọba ti dì bá ànẹ́bì Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wasallam mo fẹ́ wo àyà yẹn kí wo náà jájọ wò ó jájọ wò ó naam astafula jájọ wo nu suratu sukhruf láti fi pé kó o lè mọ̀ pé siratul mustaqim òun náà ní alukur'an ó rí i pé tó bá ń ka kùránì lọ tó bá wo ayé alukur'an nínú àyà 43 ọlọ́run ní fastemsik bilẹ́dí uhiya ileik ìrẹ́ ànábì gbámú mú dání dáadáa in tí wọ́n fi ránṣẹ́ sí ọ innaka ala siratin mustaqim tó bá ti gbá o ti wà lórí ojú ọ̀nà tààrà kó lè mọ̀ pé alukùránù huwa siratu al-mustaqim kùránù ni wọ́n ń pè ní ojú ọ̀nà tààrà lọ́lọ́run tó wá tẹ̀síwájú pé wa innahu ṣọ́ra kùránì ta yíhun ladhikirun lak wa li òun gángan lòfin fún ọ àti fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ṣòtúngbọ́ fasawfa tus'alun ó fẹ́ ya tọ́lọ́run bọ̀ wá bi yín léèrè àti wà nẹ́bì àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ báwo lẹ ṣe mójútó alukùránì tó àbí nǹkan míì lẹ́ ń fastamsik billadhi uhiya ilayk innaka ala siratin mustaqimin ó tún wá tẹ̀síwájú pé innahu ṣúránù kùránì ni ó ladhikirun lak wa liqawmik òun lòfin fún ọ òun sì lòfin fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ fasawfa tus'alun ó fẹ́ ya ọlọ́run bọ̀ wá bi yín léèrè ọlọ́run tó wá tẹ̀síwájú nígbò tó wá déwájú ó tún wá mẹ́nu bà ọ̀rọ̀ kùránì yẹn ó ní wa innahu la'ilmun lis-sa'a ṣòro alukùránì yóò òun gangan làpẹẹrẹ àsìkò táwọn afọwọ́bàtú wọn là nàbí Ìsá ní ìlímù sáà innahu ṣòro alukùránì yóò là ìlímù lè sáà òun gangan làpẹẹrẹ ìmọ̀ tí ó ṣàlàyé alkiyama fún wa ọlọ́run wa ní fàlà tamtaru nàbíà má jàyàn lórí ẹ̀ wàtàbàrún ni ò gbọ́ wà tẹ́bẹ̀ òun ni ṣáà fún wọn pé èmi ni ọlọ́run nìkan mẹ́rin tẹ̀lé ada siratun mustaqim ìtẹ̀lé kùránì èmi ọlọ́run ni òun gangan náà lójú ọ̀nà tààrà. ọlọ́run tó wá ní wala yasudannakumu shaitan ẹ má jẹ́ kí shaitan kọ́ dí yín lórí àlùkùránì yóò innahu lakum aduwwun mubin torí òun gangan lọ̀tá tó fojú hàn nígbà tí wọ́n bá tú wọn lọ́rọ̀ ànábì Ìsá ní sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Al-Qur'an náà lọ́wọ́n bá ń wí ó sì ti ń wí ibọ̀ látòkè jáwá kú òǹbí tí mo ti lọ padà ọlọ́run nínú Suratul An'am ni àyà one fifty three ni ó ní wa anna hadha ṣòro Al-Qur'an yìí sirati òun náà lójú ọ̀nà èmi ọlọ́run tó jójú ọ̀nà tààrà fattabi'uhu ìwọ àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ ọ̀nà yẹn ni kẹ́ ẹ máa tọ̀ tàbí kó o sọ wípé wa anna hadha sirati mustaqima alukurani lójú ọ̀nà tèmi tànàbí ń tẹ̀lé tó jójú ọ̀nà tààrà fattabi'uhu nítorí bẹ́ẹ̀ kurani yẹn náà ní kẹ́ ẹ máa tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì yàtọ̀ sí alukurani fatafarraqa bikum an sabilihi tí ó wàá gbé yín tí ó tu yín ká kúrò lórí ní alukurani sọ dalikum wasafan bihi ó lélẹ́yìí ọba mi ń la'allakum tattaqun kẹ́rù ọlọ́run lè bà yín kẹ́ ẹ má lè falùkúrá nílẹ̀ ọlọ́run tó tẹ̀síwájú ń sálẹ̀ ó ní wàhálà kitabun ó lílé yìí ní ìwé kan yẹn pé siratul mustaqim yẹn ìwé kan ni ó anzalnahu mubarakun táwọn ọlọ́run ọba sọ ọ́ kalẹ̀ tó kún fún ọ̀wọ̀ fattabi'uhu ìwé yẹn ni ẹ máa tẹ̀lé o wattaqu kẹ̀sì máa bẹ̀rù ọlọ́run torí ẹ̀ la'allakum turhamun ìtẹ̀léwé yẹn náà lẹ́ẹ̀fì ráàánú ọlọ́run ọ̀rọ̀ kùránì ni ìwọ náà lọ wò ó ó rí i pé o lè mọ̀ pé sọ̀rọ̀tìlù mustaqim alukùránì lọ́ba àmì ń wí ń bẹ̀ mo ti lọ́ọ́ múrú ẹ̀ wá lọ́hùn. ìfọ́sítẹ́msì billadhi uhiya ilayka innaka ala siratin mustaqim ń tá a fi yìí mú u dání tó o bá ti mú u dání o ti wà lójú ọ̀nà tààrà ó tún wá sọ ń bí ó ní wa anna hadha sirati kùránì náà lójú ọ̀nà èmi ọlọ́run tó jójú ọ̀nà tààrà tó gbé lánàbì lọ́wọ́ fatabi'uhu ọ̀nà kùránì yẹn ni ẹ tọ̀ wala tattabi'u subula fatafarraqa bikum an sabili ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì yàtọ̀ sọ́nà alukùránì yẹn tí ó wàá pín yín yẹlẹyẹlẹ tí ó wàá gbé yín kúrò lójú ọ̀nà ọlọ́run tí ń ṣàlùkùránì ó ní dalikum wasaakum bi eléyìí ìkìlọ̀ ni fún yín tọba mi ń kí ní lọ la'allakum tattaqun torí kẹ́ lè máa bẹ̀rù ọlọ́run àyà tó tẹ̀lé ó ní summa atayna Musa al-kitaba a fún Musa náà ní tíra tamaman ala alladhi ahsana wa tafsilan li kulli shay ó ṣàlàyé ó wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí pé wa hadha kitabun ṣe rí ìwé yìí tá à ń sọ yìí ìwé kan ni tí ń ṣàlùkọ́ ni jẹ́ siratul mustaqima ìwé ìmọ̀nà fàtàbí òwò kùránì yẹn ni ẹ máa tẹ̀lé ọlọ́run tó wá ní làálùwàtàkù kẹ̀sì máa bẹ̀rù ọlọ́run làálùlákùmù tó rahamun ìṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ̀rẹ̀ àánú ọlọ́run ìyẹn ló mọ̀ fi mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ṣàríà àti súnà súnà èé ṣe ṣàríà. àyàfi tó bá já pé ìtọ́lọ́ nẹ́bì láṣẹ ló ṣe ṣọ̀gbìn tẹ́yìn gbé kalẹ̀ nínú ìgbé àsúnná súnná ní pé ní fa'ala ar-rasul wa amarahu wa aqarrahu ànábì ṣe ó pàṣẹ rẹ̀ ó faramọ́ tí kì í ṣe ìtọ́lọ́hun pa aláṣẹ èyí wòye ṣe lànà ọlọ́run kì í sì í ṣe lànà àná Muhammad sallallahu alaihi ó lè gbòdì lára rẹ ó lè gbòdì létí ẹ torí pé ìmọ̀nà ọlọ́run ni làákàyè yẹn kò ṣì kalẹ̀ tó o bá ṣí fún Qur'an ó mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìmọ̀nà ni sori pé alukurani yìí ni ìwé tọ́lọ́run fi rán ànábì Muhammad ọlọ́run ò sì gba ànẹ́bì láàyè láti lòwé mi wá jẹ́ tó fún ẹ láyà mi ó rí pé alukọ̀dọ́ òfakọ́t min kitabillah ìdájọ́ ẹ̀sìn inú alukurani nìkan lọ́ba mi fi sí bá mi lọ sínú suratul Maida lọ́ka aya ẹlẹ́ẹ̀kẹ́ kẹrìnlélógójì aya forty four that is Quran five ọlọ́ni waman lam yahkum bima anzalallah ẹni yóhùn ẹni yóhùn ìbáàjá nẹ́bì tààrán ìbáàjẹ́ náà ọmọlẹ́yìn rẹ̀ lam yahkum ó wá kọ̀ láti fi ń tá a sọ kalẹ̀ fún ṣèdájọ́ ẹ̀sìn ọlọ́ni fọwùlẹ̀ àyíká àwọn tán bá rí bẹ́ẹ̀ umul kafirun kẹfìrí ni wọ́n máa jẹ́ olùkọ́tọ́lọ́ ni wọ́n jẹ́ kùránì ní ń sọ bẹ́ẹ̀ ó sì rí pé bí ó ti ń sọ bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ àwọn yehudi fún anabi Muhammad àti pé káànábì náà lè mọ̀ pé alukurani ìwé Ọlọ́run kìí ṣèwé téèyàn máa fi ṣeré Ọlọ́run lẹ́yìn oṣù nífẹ̀ẹ́ ẹnu àmọ́ gbogbo ògbàlẹ́ sọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹnu Ọlọ́run sì ń yọkú onúfẹ̀ẹ́ ẹnu jáàjọ wo Suratul Maida aya forty four ìwọ fúnra rẹ náà ìwọ náà yẹ̀ wò kó owó ń tọ́lọ́wọ́n bá mi ń sọ ń bẹ̀ níbi ó ti ní wa man lam yahkum bima anzalallah ẹni yóhùn ìbájá nàbí ọlọ́run lam yahkum tí ò bá fi dájọ́ bima anzalallah pẹ̀lú ń tọ́ bá sọ̀ kalẹ̀ fún ọlọ́ni fa ulaika umul kafirun irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti kọ́ tọ́lọ́hùn èyí tó sì dá wa lójú ni pé àà ànẹ́bì tọ́lọ́hùn ọba rán sọlọ́lọ́hu aleyhi wasallama kò lè kọ́tọ́ lọ́hùn ìwọ fúnra rẹ náà wò kò wù tọ́lọ́wọ́ bá ń sọ pé man lam yahkum bima anzalallah fa ulaika umul kafir ẹni yóò tí ò bá ti lè dájọ́ pẹ̀lú tọ́lọ́hún sọ̀kalẹ̀ fa ulaika umul kafirun ọlọ́run lólùkọ́tọ́ lọ́hùn ni ọlọ́run ń sọ̀rọ̀ fún ànẹ́bí pé idha tó o bá fẹ́ dájọ́ fún wọn fákùn bainahum bil qisti dájọ́ láàrin wọn pẹ̀lú òdodo inna Allaha yuhibbul muqsitin ọlọ́run fẹ́ràn tí ń bá ń ṣe déédéé ọlọ́run tí ń wà kayfa yuhakkimunaka báwo ni wọ́n ṣe wá máa béèrè ìdájọ́ lọ́wọ́ wa ànábì yín àwọn yẹ̀wúdí wa indahumu tawratu tátàwọ́ra ń bẹ lọ́dọ̀ wọn fiya hukmullah tí ìdájọ́ ọlọ́run sì ń bẹ ń bẹ thumma yatawallawna min ba'di tí wọ́n bá wá tó sọ fún wọn nìí ma ulaika bil mu'minin wọn yìí ṣe ni ọlọ́run ọlọ́run inna anzalna tawrata fiha hudan wa nurun àwọn ọlọ́run sọ tawra kalẹ̀ fún wọn ìmọ̀nà bẹ́ẹ̀bẹ́ ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀bẹ́ yahkumu bi annabiyuna alladhina aslamu lilladhina hadu òun làwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n wá lẹ́yìn Musa tí wọ́n wà lórí Islam náà ni wọ́n fi ń ṣèdájọ́ fáwọn tí wọ́n mọ̀nà wàràbàníyún àtàwọn amòfin àwọn olùsílọ́hún wal ahbar àtàwọn fada bima stofizu min kitabillah torí pé tí wọ́n rí nù wí ọlọ́run nínú wàkánù alayhi shuhada torí pé àwọn gangan lálá aṣojú ọlọ́run lórí ìwé rẹ̀ fala takhshawun nasa ẹ má bẹ̀rù èèyàn wakhshawni èmi ní abẹ̀rù wala tashtaru bi ayati thamanan qalila ẹ má torí owó tí ò tó nǹkan kẹ́ ẹ wá ta ọ̀rọ̀ ọlọ́run dànù ọlọ́run wá ní waman lam yakum ń bá nẹ́bí wí ń bá wọn náà wí pé ẹnì yòówùn tí ò bá ti lè dájọ́ nínú ẹ̀sìn pẹ̀lú ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fa ulaika humul kafirun irú àwọn èèyàn bẹ́ẹ̀ olùkọ́tọ́lọ́ ni wọ́n. ìyẹn fi hàn pé gbogbo ẹni tó bá ti ń sá tó ń sá kúrò lórí alukur'an tó ń wá nǹkan míì láti fi ṣèdájọ́ tọ́lọ́run fi rán nẹ́bì ọlọ́ni ulaika humul kafirun níbòmíì ó tẹ̀síwájú tó bá wo áyà kan nínú aya 47 ó ní mọ́nlẹ̀míyàkùn bí má ń sálàlá ẹni yóhùn tí ò bá lè dájọ́ pẹ̀lú ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ sẹ́ fàwùlá ìka ọmọlẹ́fà àsìkò ó láwọn ẹ̀yìn nìkan lóbilẹ̀ jẹ́ àwọn ń bí díà gangan nù ni ó tún wá déwájú bòmí tó bá tún wo aya 49 ó ní nínú nínú mi míì nísàlẹ̀ ó tún ní mọ́nlẹ̀míyàkùn bí má ń sálàlá fàwùlá ìka ọmọ zọ́ọ̀lìmùn ọlọ́run tó lálábòsí ni wọ́n ó ròyìn wọn pẹ̀lú ròyìn mẹ́ta azulmu pẹ̀lú àbòsí alifisiku ìwà àpòkì ó tún wá ròyìn wọn bilkufur pẹ̀lú kẹfẹ́rí gbogbo eléyìí la tẹ̀mọ́lẹ̀ nú alukur'an tá à ń wá àwọn ìrònú mi káàkiri àti mọ siratul mustaqim tó mọ fi mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin sharia àti sunna sharia ní tọ́lọ́hún ṣe lófin nínú kùránì lánàbì lórí tí ò gbọ́dọ̀ mọ́ tẹ̀lé táwa náà ò sì gbọ́dọ̀ mọ́ tẹ̀lé sharia kọ́ ni tánàbì wí látọ̀dọ̀ ààrẹ kámbèlè tí ànábì ò jẹ́ wí nǹkan míì tí ó yapa tọlọ́hun táfi máa ló wí kan ọlọ́run náà wí kan rárá ìyí ń lọ bẹ́ẹ̀ wá jẹ́ àtúnjọ wo kí wá ló ṣàkóbá fáwọn mùsùlùmí ọlọ́run ti kì wá nílọ̀ kánẹ́bí ó tó kú nínú bóyá Suratul Baqara bíi háyà one twenty kọ́ ni bóyá lè mọ̀ránù sí ni níbi ọlọ́run ti ń sọ fún wa pé nínú ọlọ́run dídì ń sọ fún ànẹ́bí ń bẹ̀ wípé lan tarda ankal yahudu wala nasara àwọn yahudi àti nasara wọn ní yọ́nú sí wa nẹ́bì yẹn ni pé wọn ní yọ́nú sí yín hatta tataba'a millatahum àfìgbà tẹ́ ẹ bá ń tẹ̀lé fẹ́ẹ́nu wọn kúl jẹ́ ó máa yí wọn pé inna udallahi huwal huda ṣòro alukur'ani yìí èyí tọ́lọ́run fún mi òun gangan lójú ọ̀nà ọlọ́ni wala in ittaba'ta ahwa'ahum tí wà níbi bá lọ tẹ̀lé fẹ́ ẹnu wọn pẹ́rẹ́ min ba'di alladhi jahaka min al-ilmi lẹ́yìn ìmọ̀ alukurani tá a fún ọ yìí ha ma laka min Allahi min waliyyin ẹnìkan tó lè gbà ọ́ lẹ̀ níbi ìyà ọlọ́run ò sí o wala nasirin ẹnìkan tó lè ràn ọ́ lọ́wọ́ bí ìyà rẹ̀ bá dé o lè rí ọlọ́run bá nẹ́bì wí ibi tá kò bá ti wá bá wa rèé àwa tẹ̀lé àwọn Yẹ̀wúdí láti rí ìyọnu wọn ó rí pàánù níbi Musa aleyhi salam ọlọ́run ọba sọ tàwọ́ràtù kalẹ̀ fún àmọ́ ń gbà ó yá àwọn èèyàn pa tàwọ́ràtù tì wọ́n wá kí tàlmúdù mọ́lẹ̀ tàlmúdù làwọn ọ̀rọ̀ tí Musa ń sọ tó yàtọ̀ sí tàwọ́ràtù báwa náà ṣe fi kìtáàbù lọ́ọ̀hì ilẹ̀ fún àwọn rìwàyàt pé àwọn ọ̀rọ̀ ànábì ó sọ àwo tá a fi ń wá ń kúò lórí òfin tọ́ba rẹ̀ fi ràn. Talmud òun kì í ṣòfin Ọlọ́run Talmud làwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu Musa Tàwùrátù nìwé Ọlọ́run àwọn wá fi Tàwùrátù lẹ̀ wọ́n wá tẹ̀lé Talmud ara tó sọ wọ́n di tó sọ wọ́n di káfìrí nìyẹn torí pé Ọlọ́run ti ní gbogbo ẹni tí ò bá ti lè fi tọ́lọ́run sọ̀kalẹ̀ yẹn dájọ́ olùkọ́ ni ó wá rí wípé ìṣesí yẹn náà ló ṣẹlẹ̀ sáwọn ọmọlẹ́yìn náà Muhammad àwọn náà pa alukur'an tì wọ́n wá ń tẹ̀lé àwọn riwayatul ahadith léyìí tó yá sí pé èmi ń bẹ̀ wọ́n tì í bá nẹ́bí ni ànábì ò máa ń pa in tó sì fi mọ̀ pa nẹ́bí ò máa ń pa kùránì náà fúnra rẹ̀ ló sọ fún wa jẹ́ ń sáré fún ọ ní àyà kan haya yìí ó dàbí pé tí n bá ní ṣe mistake inú suratul Haqqa láti bá ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní ẹ bá lè bá mi wò ó níbi ọlọ́run ti ń sọ fún wípé law taqawwala alayna suratul Haqqa aya forty four níbẹ̀ ló tó bá wo suratul Haqqa ó rí i pé Quran kí ló jẹ́ ó rí i pé Quran sixty nine ni suratul Haqqa ọlọ́run dídì sọ ń bẹ̀ ó ní láwo taqawwala alayna ba'dal aqawil tíri ànẹ́bí bá gbìyànjú pẹ́rín taqawwala tíwọ náà ń sọ àwọn ọ̀rọ̀ báwo ọlọ́run ti ń sọ̀rọ̀ ìwọ náà fẹ́ máa sọ̀rọ̀ taqawwala alayna ìwọ náà wá ń sọ ọmọ tiwa wọ́n wá ní eléyìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì ó wá ń di wípé béèyàn ò bá gbọ́ tà nẹ́bì tọ́lọ́run fi rán ànẹ́bì yẹn yé kò lè gbọ́ tọ́lọ́run yé tó sì já sí pé tọ́lọ́run yẹn lèyìn ó fi mọ̀ pé eléyìí sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n lánẹ́bì wí eléyìí lọ́rọ̀ ọ̀rọ̀ láwọ́ ta kọ́ wàlà àlẹ́ náà láwọ́ sára tí ni in tó bá mú wa ànẹ́bì tó o bá gbìyànjú ẹ̀ takọ̀ wàlà àlẹ́ náà tí wọ́n náà ń sọ ọmọ wa bàádọ́l àkọ̀wíl àwọn ọ̀rọ̀ kan ara ni ìwọ náà ń sọ nínú ẹ̀sìn yìí la ilaha illallah o gbọ́n tọ́lọ̀ ń sọ fún ànábì ni ó ní la akhadna min ubil yamin a máa gbá ẹ mú pẹ̀lú ìyà tó gbópọn ni o pé in tó bá mú wà ànábì tó bá kọjá àyè rẹ takọ̀ wala alayna ìwọ náà wá ń sọ àwọn ọ̀rọ̀ ọlọ́run ń sọ̀rọ̀ ànábì náà ń sọ̀rọ̀ yóò wá lọ jásí pé ànábì ò fi rẹ̀ kẹgbẹ́ ọlọ́run tákọ̀ wọlà àlẹ́ yìí náà ìwọ náà wá ń sọ àwọn ọ̀rọ̀ kan mọ́ wa wa ńlá wọ ọlọ́run sọ ìwọ ń sọ àwọn ọlọ́run sọ ìwọ náà ń sọ ọlọ́run la akhadna minhu bil yamin àá níṣẹ́ aláìmọ̀ jẹ́wọ́ níyà bil yamin pẹ̀lú ìyà gbó kan thumma laqata'na minhu al watin lẹ́yìn tá a bá jẹ́wọ́ níyà tán laqata'na ẹni wo bí wọ́n ti á tún wá já ọ dànù ò ní lọ́rọ̀ sórí gògóńgò rẹ nì á já tiwa kú mẹ́ n ti ń jẹ́ wá yìí ò tún gbàbẹ̀ jáde mọ́ torí pé ó ti dà wá ọlọ́run wá ní tá a bá wá ṣe bẹ́ẹ̀ tán ò wá ní rẹ́ nìkan tó bá wo bọ́rọ̀ yẹn ṣe ń bọ̀ jẹ́ kí n padà sí ẹ̀yìn jẹ́ ká wo aya aya forty ọlọ́run innahu la qawlun rasulin karimin ọlọ́run lọ́rọ̀ tí ń jáde wáyé o la qawlun ọ̀rọ̀ kan ní rasulin karimin tó jọ̀rọ̀ tó jíṣẹ́ kan alápọ̀nlé ń sọ ọ́ ó ní wa ma huwa bi qawli sha'irin ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tá fi sí lẹ́nu ni kì ṣọ̀rọ̀ akọrin qalilan ma tu'minun èèyàn díẹ̀ ló gbà á gbọ́ pé kì ṣorin ó ní wala bi qawli ka'inin kì í sì í ṣọ̀rọ̀ adáfá kọ̀líìlàn mẹ́tàdàkàrún díẹ̀ náà làwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ ọlọ́run tó wá ní tẹ̀nzìlún mìíràbìlà alẹ́mìn ọ̀rọ̀ tá nẹ́bí ń wí tí ń ṣe tàlùkọ́ni ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba àgbà ńlá ayé ọlọ́run wa ń fẹ́ kó yá pé láwọ́tàkọ̀ wàlà àlẹ́yìnà tí wọn náà bá wá ń sọ mí àlẹ́yìnà mẹ́tiwá yìí bàdàl àkàwíl ìwọ náà wá ń sọ mí ìwọ náà wá ń lò ń sọ̀rọ̀ olóró lẹ́nu yàtọ̀ sí ìta wá ń sọ yìí ọlọ́run wa ń jẹ́ kó mọ ìyá nẹ́bí pé tó bá dánrú ẹ̀ wò làkọ́dínẹ̀hù làkọ́dínẹ̀mínìhù bílí ẹ̀mín á fi ọwọ́ ìyà gbá ọmú lórí ẹ̀ tó mọ làkọ́tà àná mínìhù lùwàtín á tún wá já ẹ ní gògóńgò ìyẹn túmọ̀ sí pé àájà ọ̀rọ̀ tiwa tí mọ́ jáde ńbẹ̀ ni kò tún ní jáde ńbẹ̀ mọ́ ọlọ́run wa ń jẹ́ kó yé e wípé tó bá ti wá di bẹ́ẹ̀ ńgbà náà ó ní fámà minkum min adin kò wá ní sẹ́nìkan nínú yín tẹ́ ẹ fẹ́ máa tan ànábì kó wí nǹkan míì hajjizin tó lè ní ìkápá láti dáàbò bò kíyàwó ọlọ́mọdé ànábì ó ní wa innahu lahakul mubi aliyakin ṣòro ọ̀rọ̀ tá à ń sọ yìí òdodo tó fojú wọn ni eré ànábì fasabe bismi rabbikal adim àfọmọ́ ọlọ́run ni kí wọ́n máa ṣe o ọlọ́run ọ̀rá ànábì ló fi o máa ṣàfọmọ́ ni o fásà bèbè àmbèrò bíkà wastagfiru ọlọ́run ọ̀rá ànábì ló fi ṣe ọlọ́run ọ̀rá ànábì kó máa ṣàfọmọ́ ọlọ́run sọ pé nítorí kíni wà iná ula hasaratun alal kafirin ọ̀rọ̀ tá à ń sọ kalẹ̀ yẹn ìbànújẹ́ ní ń jẹ́ fáwọn tí wọ́n kọtọ lọ́hùn wà iná lànà àlàmà anna minkum mukadibin àmọ́ páwọn kan bẹnu yín tí wọ́n mọ̀ sọ pé rọ́ yóò wá máa jẹ́ ìbànújẹ́ fún wọn wọn wá máa ti ànábì sọ́hun ìwọ náà mú tiẹ̀ wá ìwọ náà sọ tiẹ̀. jẹ́ àtúnsáré jọ yẹ súrátù Yunus wò nínú aya fifteen fúnra ẹ̀ náà tún wò kó o lè mọ̀ pé sàríà ó yàtọ̀ sí tí wọ́n ń pè ní súnà tẹ́fẹ̀tẹ́fẹ̀ wo súrátù Yunus aya fifteen wo ń tọ́lọ́wọ́n bá mi sọ ń bẹ̀ ọlọ́ni wa idha tutla alayhim ayatuna bayyinatin nígbà tí wọ́n bá ń kà á fún wọn ayatuna àwọn òfin wa àwọn àdájọ́ wa bayyinatin tó fojú hàn nínú alukur'an ó ní qala alladhina la yarjuna liqa'ana ṣòro àwọn tí wọ́n nírètí ìpàdé àwọn ọlọ́run kò sí tó kàn wọ́n pẹ̀lú àwọn lọ pàdé ọlọ́run níjọ́ kan ọlọ́run ó ṣèdájọ́ àwọn ihun tí wọ́n máa sọ ni pé ihti bi qur'anin ghayri hadha báwa wáwo èmi ta lè máa ka yàtọ̀ sí eléyìí fún wa ní sọ ihu bukhari fún wa ní sọ ihu muslim báwa Tirmidhi báwa wá Ibn Majah báwa Nasa'i báwa Ahmad musnadu rẹ̀ báwa àwọn musannafat wọ́n ti ń challenge ànẹ́bì fún bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n bá ka ayatuna àwọn òfin wa àwọn àdájọ́ wa bayyinatin tó fojú hàn báyìí qala alladhina la yarjuna liqa'ana àwọn tí wọ́n nírètí pé ọjọ́ kan bá wọn lọ bọ́lọ̀ pàdé in tí wọ́n sọ ni pé ihi ti bí kùránì rí àdá báwa wá mi ta lè máa ka yàtọ̀ sáré kùránì eléyìí a ò tó o bá dé báwa wá mi bá dílìwù báwa yí eléyìí padà ọlọ́run tó ń fa nẹ́bì lésì ọ̀rọ̀ pé kúl fún wọn lésì torí pa nẹ́bì ò lè dá èsì fún wọn ó ní kúl sọ fún wọn pé ma yakunu li an ubadilahu min tilqa'i nafsi kò ṣeé ṣe fún mi ànẹ́bì kí n fúnra mi yí padà látọ̀dọ̀ ara mi pé ànẹ́bì ò lágbára láti ṣòfin fún rẹ̀ kí ló fà tí òfin lágbára ó ní ìní àkáàfù torí mi gan ẹ̀rù ń bà mí ìní aṣọ ìtura bíi pé tí n bá yapa ọba mi níbi ọ̀rọ̀ tó bá sọ ọlọ́run wá ń sọ̀rọ̀ kan náà yẹn lẹ́gba wọ́n wá lánàbí ń sọ̀rọ̀ kan lẹ́yìn ọlọ́kù inna lillahi wa inna ilayhi rajiun wọ́n wá ń fà níbi yapa ọlọ́run ah, subhanallah ọlọ́run ń sọ nǹkan mi wọ́n wá lánàbí sọ nǹkan mi lánàbí tọba àyẹn lérí sí pé òun ó já ní gògóńgò tó bá gbìyànjú ẹ̀ pé kò ní jéèyàn mọ́ jẹ́ ń ka bí ìkànlẹ̀ kí n tún sáré fún ẹ ní mi tọ́lọ́run fi kí ànábì nílọ ó ní iní àhọ́ọ̀fù ẹ̀rú ń bẹ èmi náà iní àṣọ ìtòrọ̀ bí tí n bá yapa ọlọ́run ọba mi lórí ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ àdábà yawmin adhimin ìyà ọjọ́ tó lágbára ọlọ́run ní kúl sọ fún wọn pé láwùṣá allah tó bá já sí pé ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ti wí nì mẹ́ta láwùtúrú aleikum èmi ò ní máa ka kùránì yìí fún yín wàlá adìrákùn bíyì mi ò ní máa fi mọ̀ yín kọ́dìlàbí tòfíkùn òmùrà ṣebí mo ti gbé láàrin yín tẹ́lẹ̀ min qablihi ṣáájú kọ́lọ́n tó sọ̀wé ìkalẹ̀ fún mi afala ta'qilun ẹ̀yin náà ẹ̀ lè rówó ni ẹ̀ lè gbé sílá káyè ni ọlọ́run tí wàá ní sọ fún wọn pé faman ablamu kò sẹ́nìkan tó fi ń ṣàbòsí tó mímọ̀ aftara ala Allahi kẹ́dìbà tó fi ń tó tẹnìkan tó mọ̀ọ́mọ̀ ń parọ́ mọ́lọ́hun wọ́n fẹ́ ká níbi parọ́ tọ́lọ́hun ò sọ ó ní aw kadaba bi hayati tàbọ́lọ́ mú ọ̀rọ̀ kan wá ẹni yẹn wá pè é nírọ́ ṣọ̀pẹ́ tọ́lọ́hun bá ní kọ́nà yẹn blálà tẹ́nìkan bá wá sọ pé kọ́nlẹ̀ lóko ẹni yẹn ti pé áyà Kùránì nírọ́ ẹ̀ tìjà rúwò ká ṣe làákàyè sí i à ń di káfìrí lọ lórúkọ súnà à ń tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ lórúkọ súnà inna lillahi wa inna ilayhi raji àyà kùránì rèé ọlọ́run sọ fún ànábì pé ìní àtàbẹ̀rún sọ fún wọn pé mi ò ní tẹ̀lé kinní kan illa ma yuha yàtọ̀ sálù kùránì tán fi ránṣẹ́ sí mi ó ṣe wá ń dipá ànábì tó lọ ń tẹ̀lé àdìsí ó ṣe wá já pé lónìí àwa fi kùránì lẹ̀ àdìsí ló imam bukhari imam muslim tirmidhi ibn majah wa amsaluhum lókù tá n bá lọ àwa apá kùránì tì kò sẹ́ni tó fi ń ya alábòsí tó ẹnìkan tó fi ń mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ Ọlọ́hun tàbó ń pè ọ̀rọ̀ ni Ọlọ́hun innahu la yuflihul mujrimun irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀daràn ni wọ́n wọ́n ní jèrè ọlọ́mọdé á wà nú àwọn tí ò ní jèrè ọ̀rọ̀ yìí yóò máa takò làákàyè yóò máa ní kíni lẹ́fù ẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí yóò mọ sọ bí pọ rárá o mi ò mọ tó nǹkan kan o àmọ́ ìgbọ́yé kòránù gangan lélẹ̀ ṣòmọ pẹ̀lú eléyìí ní ìsìn tó fi mọ̀ pé ṣàríà yàtọ̀ sí súnà tó jẹ́ àjọ sáré dé inú suratul Isra tó jẹ́ àjọ sáré débẹ̀ suratu Bani Isra il jẹ́ àjọ wò ìwọ jẹ́ àtúnjọ sáré wò aya kan ń bẹ tí wàá wò pé ọlọ́run ò tiẹ̀ fánẹ́bì láyè débi pé yóò tiẹ̀ wàá lóun fẹ́ ṣòfin láti bo sí bo ọlọ́run àtànẹ́bì ọlọ́run ò tiẹ̀ fàyè rẹ̀ lẹ̀ kò fi ilẹ̀ rárá bíi ti ń wò ó mọ̀ nam nam ìwọ fúnra ẹ náà jẹ́ àjọ lọ wáyà bíi forty something láyà tí mò ń sọ yìí láti bá àbí bóyá bíi sixty naam alhamdulillah kódà ọlọ́run kí ànábì nílọ̀ ní ìlọ̀ tó lágbára tí kìí ṣe díẹ̀ naam tó bá bá mi lọ sínú suratul Isra aya seventy three ọlọ́run bá ànábì sọ̀rọ̀ ńbẹ̀ ó ní wa in kadu ọlọ́run ni ó súnmọ́ kan bá wà náà bìí débi pé liyaftinunaka anil ladhi awhayna ilayka kan fẹ́ dà wà nábì láàmú mọ́ yọ ẹ lẹ́nu kan fẹ́ mọ́ ti wà nábì láti gbé ọ kúò lórí ní tàà fi ránṣẹ́ sí ọtí ṣàlù kùrán wọn láti fẹ́ gbé ọ kúò lórí kùránì máa gbọ́ lè tẹ́fẹ̀ríyà àlẹ́yìn náà gẹ́gẹ́ rà nítorí kí wọn náà lè máa sọ nǹkan míì tó yàtọ̀ sí ti ń bẹnu kùránì yẹn ìyẹn la fi ń sọ fún yín pé gbogbo ń tẹ́ bá gbọ́ pé ló sọ tó bá ti ya pa sọ́rọ̀ alukur'an ànábì ò lè wí torí kò lè ṣòfin ó gbọ́ bọ́lọ̀ ti sọ ni ó ní ó ní wa nkáàdù ó súnmọ́ káwọn olùkọ́ tọ́lọ́run yìí líyàfìtì núnẹ́kà kan kó bá wà ànábì kan yọ wọ ànábì lẹ́nu kan mọ́ ti wọ ànábì ànílẹ̀ rí àwòhánà ìlẹ́yìká láti gbé ọ kúrò lórí alukur'an kó má lè lò mọ́ lè tẹ́fítàrí àléyìnà gẹ́gẹ́ràwó láti pé kí wọn náà lè rọ̀ míì kó o fẹnu ara rẹ rọ àléyìnà kó wa máa láwọ ọlọ́run láwí gẹ́gẹ́ràwó tó yàtọ̀ sí èyí táwọ ọlọ́run wí nù kúránì yẹn ọlọ́ni wa idan tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà kan wá fún ọ ní má jẹ́ pé làtàkàsù kàkọ́lélá nígbà yẹn làwọn ó torí ẹ léèyàn nígbà yẹn ni wọ́n tó mú ọ lánàbì up up sunna sunna sunna sunna inna lillahi wa inna ilaihi rajiun àwọn èèyàn polówó islam mọ́ wọn ní ẹ wá wo iye àwọn èèyàn tó ti gba súnà kì í ṣe páwọn tó gba islam mọ́mọ́ kó o lè mọ̀ yí pé ìyàtọ̀ ń bẹ láàrin súnà àti sharia àwọn yehudi ti da sísítẹ́ẹ̀mù rú gbé àkídà lé àwọn àfáà lọ́wọ́ látara àkídà tó lè wọ àbíyà wọ́n wọnú ẹ̀ wọ́n dà lákàyà àwọn èèyàn púpọ̀ òun lẹ́lòmí ó kàn mọ́ gbébọ̀ nílé yóò lóhun scholar ó ti lọ jámíà ó ti dénú ni wọ́n ti dà lákàyè rẹ̀ rú so wọ́n máa gbọ́ ọlọ́ni ìdánlá tàkàdúkà kọ̀lílá pé tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ wọ́n sọ ẹ́ dèèyàn pàtàkì láàrin wọn làwọn tó gbà pé wọ́n là nẹ́bì gbogbo àkídà yìí lọ́gbọ́n táwọn Yẹ̀húdí rí pé ọ̀nà wo la lè gbà ṣì wọ́n lọ́nà wọ́n á gbé àwọn àhàdíìsù wọlé sí wa wọ́n kì ọwọ́ bọ̀ lóríṣiríṣi ọlọ́ni wàláwùlà ansa batnaka tí kì í bá ṣe wípé àwa ọlọ́run a mọ̀ọ́mọ̀ fẹsẹ̀ wọ ànẹ́bìnrin lẹ̀ lórí kùránì ni lákọ̀ọ́dì kíta tarkanu ilayhim shay'an qalila díẹ̀ lókù kí wọ́n náà bá wọn lọ ìyíhun ló bí ká nàbí sàsálà máa sọ wípé la taktubu anni siwa al-Qur'ana ẹ má kọ nǹkan kan tẹ́ bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ sí al-Qur'ani wa man kataba siwa al-Qur'ana am ghayra al-Qur'an falyamah ẹni tó bá kọ nǹkan míì tó bá yàtọ̀ sí al-Qur'ani o falyamah kó tètè lọ parẹ́ kó lọ parẹ́ gbogbo wọn sì parẹ́ ńjọ́ náà ọlọ́ni láwùlà ansa batnaka tí kì í bá ṣe pé afẹsẹ̀ wà nẹ́bìrin lẹ̀ lórí alukur'an ni àkìtà tárkanu ilayhim shay'an qalila ìwọ náà o ti kó sí wọn lọ́wọ́ díẹ̀ o ti kó sí wọn lọ́wọ́ tán díẹ̀ ọlọ́ni idan tó bá já pé o bá lọ kó sí wọn lọ́wọ́ tán ni. làdàkínàkà dẹ́rìnfẹ́l ayat á jẹ ọ níyà láyé yìí pẹ̀lú ìyẹpẹrẹ ò ní jẹ́èyàn lábẹ́ sẹ́mọ̀ yìí ò ni o ko le a dedicate re ni pé tẹ́lẹ̀ ń ṣe yẹn wallahi sunna ni o ni mo ṣe ń padà bọ̀ treat ni súnmọ́ tànábì gan yi èyí tẹ́ ń yi yìí súnmọ́ tànábì súnà tó ń takò alukur'an súnà tó ń takò manhajul islami súnà tó ń takò ń táwọn ẹni ọlọ́run tí wọ́n ti gbé kalẹ̀ lórí alukur'an àti ìmọ̀ wọn. alukur'an pé bíyàn bá wá rí i pé kì í ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn mo fọlọ́run àtànẹ́bùsọ̀ sálàmù mọ́ fi bẹ̀ ọ́ dákun pè wọlé lásìkò ìpè mo tún fọlọ́run tó láyé àtọ̀run bẹ̀ ọ́ mo tún fọlọ́run tó láyé ọ̀run tó sì lẹ̀mí rẹ̀ mo fi bẹ̀ ọ́ tó bá ń bẹ lórí ètò yìí tó bá lè pè pé àáfàá rẹ nínú súnà mo fọlọ́hún bẹ̀ yín ẹ dákun ẹ pè ẹ jẹ́ káwọn èèyàn ti ẹ̀rá ìmọ̀ kan mi ẹ jẹ́ wọn mọ̀ pé tí mò ń tú yóò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn mọ̀ pé mò ń twist ẹni ẹ jẹ́ kó yé wọn pé bẹ́ẹ̀ tí màá sọ pé ìrònú ṣé àní ẹ pè wọlé ẹ ṣàlàyé ẹ wọ lọ́ọ̀yà yìí bẹ fún yín ọlọ́run ó sì bá mi ṣíjú àánú wò yín gbogbo ẹni tí ìmọ̀ rẹ̀ ṣàǹfààní náà lẹni tó fi ń ṣàwọn èèyàn láǹfààní ẹ pè wọlé mo tún fọlọ́run bẹ̀yìn mo tún fọlọ́run tó láyé àtọ̀run bẹ̀yìn mo tún fọlọ́run tó láyé àtọ̀run bẹ̀yìn ẹ mọ́ bò mí láṣìírí ọlọ́run ó sì jẹ́ kẹ́ ẹ lè pè naam ìdánlá àdàkùnáka dín ìfàlẹ̀ àyàt ọlọ́run ni màá jẹ ọ́ ní ìyà yẹpẹrẹ láyé yìí wà dín ìfàlẹ̀ mẹ́mẹ́t nígbà tó o bá tún fẹ́ kú o yẹpẹrẹ kú ni o ní jámà kankan tó bá ti fi iṣẹ́ wálẹ̀ ó ní súnmọ́ látẹ̀jìdù láka àlẹ́yìn náà ṣẹ́ra ó sì ní rẹ́nìkan tó lè ran ìwọ ànẹ́bì lọ́wọ́ lórí wa tó bá tún wá kú mẹ́ tó bá lọ sínú àyà 86 ọlọ́run tún ní wala in shi'na kódà tó bá já sí pé ó bá mu àwọn ọlọ́run tá a bá fẹ́ ṣe ni lànà bí àbánẹ́bí lẹ̀ bí àwòháyínà ìlẹ́ka ṣorí gbogbo ń tá Ta a sọ̀kalẹ̀ fún ọ ń jẹ́ kùránì yẹn a gbá gbogbo ẹ̀ kúrò lórí ẹ̀ kí lọ́ba mi ò lè ṣe ó ní súnmọ̀ látẹ́júrú lákàbí àléyìn wàkìlà ó sì ní rẹ́ nìkan tó lè challenge àwọn ọlọ́run lórí ẹ̀ ọlọ́ni ilá rahmatan min rabbik bí kì í ṣe pé ọlọ́run ọba kan fi ṣe àánú fún ọ látọ̀dọ̀ ara rẹ̀ ní o inna fadlahu ọlá tó wá dá ọ pẹ̀lú kùránì kana alayka kabira ọlá tó tóbi fún ọ ní o ọlọ́run wá ní la yín ní tamati insu wal jinnu tálíjànú àtẹnìyàn tán bá wá parapọ̀ àlá àyàtú bimithil hadal quran fáwọn tí ẹ fẹ́ múrú tó lè jọ quran wá ọlọ́run la ya'tuna bimithlihi wọn lè ríru tó jọ mú wá walau kana ba'duhum li ba'din do'ira kódà tápákọ̀ àlìjẹ̀nú àtẹnìyàn tí wọ́n bá ń kúnra wọn lọ́wọ́ lórí ẹ̀ tí wọ́n ràn wọn lọ́wọ́ ìyẹn làwọn èèyàn wá fọ́ọ̀mù àdíìsì kán tó ń jẹ́ ronú ṣèitọ́n pé ọlọ́run sọ ànábì sọ pé alá innama utitul kitaba wọ́n fún mi ní kùránì wà mí fila umaru wọ́n tún wá fún mi ní ìwé ohun tó jọ kí ló jọ kùrán tọ́lọ la ya'tuna bi mithlihi la ya'tuna bi mithlihi law kana ba'duhum li ba'din dhahira ànábì fúnra ẹ̀ minal ins tọ́lọ wọn bá ń sọ pé la ya'tuna bi mithlihi law kana tọ́lọ ànábì gan ò lè dá kùránì mú wa tí ìbá ipọ́ lọ́wọ́ bá tó bá wọn ò gbọ́ bóun ò gbà ọjọ́ kan bẹ á kú ṣọlẹ gbogbo àwọn àfáà ti ń tàn wá yìí nínú kó jẹ́ pé wọ́n ń tàn wá nítorí owó tàbí bó ṣe yí àwọn náà nìyẹn tá a bá jọ déwájú Ọlọ́run Ọlọ́run ó sọ pé lè kó lè dé ìfìn gbogbo yín lẹjọ jẹ àdìpẹlẹyà àti ìwọ tán jíṣẹ́ fún tó fi làákàyè gbé náà ó rí i pé alukurahani ní ń sọ̀rọ̀ yìí kì í ṣèmi òun lọ́lọ́run sì fi rán nẹ́bí alánẹ́bí olófin tó ń ṣe sínú ṣàríà yìí ọlọ́run nìkan lolófin mẹ́ tó bá ti lánẹ́bí ń ṣòfin o ti sọ dẹgbẹ́ ọlọ́run báwọn tọ̀hún ṣe ń pe ànẹ́bí ti wọn lọ́lọ́run tó yẹ pé òun ló kù tí wọ́n ń sìn àwa náà ti ń sin ànẹ́bí nù nínì wá jẹ́ àtúnjọ lọ sínú alukura ṣe ni pé àwọn kankan ni mo mú wáyé kí wọn náà mẹ́rin rí kì í ṣe pé mo lọ ń kó wá nù mi tàbí inú ìwé kan aburú olówó wa nítorí pé mò ń kóòtì Kùránì nísìnyí tí mo bí wá ni ti ń ṣe àwọn èèyàn lọ́nà àmẹ́ni tí ń kóòtì Bukhari Muslim ìyẹn ló ń fa àwọn èèyàn mọ́nà ní ntọ́lọ́run lòdì sí láyé àti lọ́run ọlọ́run ó máa sọ hé àdìsí ó máa sọ bí ẹ máa ní súnà súnà ẹtù nísìnyí wọn àpolówó ìsìláàmù mọ́ súnà lókùn táwọn èèyàn ń polówó kò yé sì ṣe súnà kan súnnatul yahudiya ni kìí ṣe súnà islam torí pé wọ́n pa kùránì tì ní tẹ̀bá ń sanni ọ̀rọ̀ àìmọ̀kan ní ń sọ tí wọ́n máa wí nù ṣé kùránì lọ̀rọ̀ àìmọ̀kan náà wájà àtúnjọ lọ sínú kùránì bákan náà jáàjọ lọ sínú súrọ̀tul jáfíà nínú súrọ̀tul jáfíà yìí wàá gbọ́n tọ́lọ́wọ́n bá mi ń sọ mbẹ́ ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ alukur'an oní tanzilul kitabi minallahi al-azizil hakim sísọ̀kalẹ̀ kùránì yìí látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ló ti wà ó wá tẹ̀síwájú tó bá lọ wo àyà ẹlẹ́ẹ̀kẹfà wàá gbọ́ ní tọ́lọ́wọ́n bá mi sọ mbẹ́ ó ní tílíkà ayatullah ṣùgbọ́n àwọn tá à ń sọ nu kùránì yìí ayatullah àwọn náà làwọn àmì ọlọ́run tọ́lọ́run dá sórí ilẹ̀ ẹlẹ́ nàtìlúhà àlẹ́yìká táwọn ọlọ́run ń kà wọ́n fún wa nẹ́bì bilhaqi pẹ̀lú òdodo ọlọ́run wá ní fábí hayi hadithin ba'da Allahi wa ayatihi fábí hayi hadithin èwo nínú ọ̀rọ̀ ba'da Allahi lẹ́yìn èyí tọ́lọ́run ọba rẹ̀ bá sọ wa ayatihi àti nínú àwọn òfin tọ́lọ́run ọba rẹ̀ bá mú wá àtàwọn àmì rẹ̀ yuminun làwọn èèyàn yẹn tó fẹ́ gbàgbọ́ wọ́n fẹ́ kí wọn náà sọ míì kó o sọ tọ́lọ́run ọba mi ò gbọ́ fábí hayi hadithin ba'da Allah èwo lẹ́yìn ọ̀rọ̀ tọlọ́run tó bá mi sọ fún Muhammad àtàwọn òfin rẹ̀ tó fún èwo lẹ tó fẹ́ gbàgbọ́ mẹ́ wá gbọ́ ọlọ́run wá tẹ̀síwájú kẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kùránì ní sọ ó ní waylun òfò ń bẹ orí ibú ń bẹ ìyà ń bẹ likulli afákin athimin fún gbogbo rọrọrọrọ rọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n máa rọ̀ọ̀rọ̀ afákin athimin àwọn tí wọ́n máa parọ́ wọn a máa parọ́ àdísù àfíìmìn tí wọ́n máa fi dá wàhálà alẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn láti fi ṣì wọ́n lọ́nà tí wọ́n fi ń dẹ́ṣẹ̀ wá máa gbọ́ ọlọ́ni yasma'u ayati llahi tutla alayhim àwọn tá à ń sọ yìí làwọn jẹ́ pé yasma'u ayati llah wọ́n máa gbọ́ àwọn ọ̀rọ̀ kùránì àwọn òfin ibẹ̀ tutla alayhi wọ́n máa gbọ́ tọ́lọ́hún sọ kalẹ̀ fáànẹ́bì àwọn náà máa gbọ́ ọpọlọ́hún bá wọn sọ̀rọ̀ tó mẹ́yù sírù mustakibira lẹ́yìn yẹn wọ́n tún wá sọ páwọn jámọ́ nkankan wọ́n ṣègbéraga kà ń lámúyẹ́ sí máa ha bí ẹni tí ò gbọ́ ń tọ́lọ̀ ń sọ nù Kùránì yẹn ọlọ́ni gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ fàbà ṣírí bí àdábì ní àlímì ẹ bá mi fún wọn nílò pé wọ́n jẹ ìyà ẹlẹ́tà ìró tílíkà ayatullah eléyìí náà làwọn òfin ọlọ́run náà ti lú alayka bil haqqi táwọn ọlọ́run kà á fún wa nẹ́bí pẹ̀lú òdodo fàbí ayé hadithi ba'dallah wa ayati èwo tún ni lẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ́run bá wà nẹ́bí sọ àtàwọn òfin rẹ̀ tí ń ṣe fún ọ yuminun làwọn èèyàn tó ń fẹ́ nígbàgbọ́ sí ọlọ́run wáyé ni waylun likulli afakin athimi orí ibú òfò kó máa bá gbogbo ẹni tí máa gbé ọ̀rọ̀ kalẹ̀ láti fẹ́ ẹnu ara ẹ̀ láti fi pa ìsìláàmù lára láti fi dá ẹ̀ṣẹ̀ onírú wọn òpùrọ́ ni wọ́n bọ́lọ́n bá ti ń sọ̀kan àwọn ni wọ́n máa sọ mí ó ní yẹ́sìmá ayatollah yóò máa gbọ́n tọ́lọ́hún sọ ní alukur'an tùtìlá àlẹ́ yìí wọ́n kà á fún thumma yusiru mustakibiran lẹ́yìn tó bá gbọ́ yóò yẹ̀ tó wá wúga yóò tún wá wúgẹ̀ kàálẹ̀m yẹ́sìmá bí ìgbà tí ò gbọ́ àyà alukur'an ni ọlọ́run ní nítorí pé ó ṣe bẹ́ẹ̀ bashirihu bí adabin alimin ẹ fún wọn níyà ìró ìyà ẹlẹ́tẹ̀ ìró ó ní nítorí kí ni o ó ní ìdá àlímẹ́mí ayatina shay'an tí wọ́n bá ti mọ̀ nǹkan kan nínú òfin àwọ̀ ọlọ́run ittakhadhaha uzwa wọ́n mú ní awẹ́wà kò ní jọ wọ́n lójú wọ́n mú láwàdà ó ní ulaika lahum adhabun muhin àwọn ilé ìyà yẹpẹrẹ ó jẹ wọ́n min waraihim jahannam torí pé iná jahannam máa ń bẹ fún wọn gbogbo nǹkan gbáyé ṣe la yughni anhum kò ní yọ wọ́n mẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ní alukur'an níbomi ó ní ó ní ó ní wàmẹ́ni asùdákùnmínà lọ́ọ̀hì kìlà tàlẹ́ni tó lè sọ òdodo tí ó dàbí tọlọ́hun wàmẹ́ni asánùmínà lọ́ọ̀hì haditha tàlẹ́nìkan tó lè sọ̀rọ̀ tí ó dà tó tọlọ́hun. Allahu nazzala ahsan al-hadithi ọlọ́run ní máa ń sọ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ òun ní máa sọ kalẹ̀ kìtáàbàn ó sì ti sọ kalẹ̀ sínú ìwé kan mutashabihan. Naam. a ya ni tàbá kúrò ń bẹ tó bá ko ẹ kó o ṣagídí tó bá wọn ko kó o má gbọ́ kó o ni bọ ọ sọrọ. wàhálà alẹ ni ìwọ ló tó bá dọdọ ọlọ́run ó lọ rẹ thirteen wa kadhalika anzalnahu hukman arabiyya hukman àrọ̀bíyàn tá a fèdè lárúbáwá gbé kalẹ̀ pé èdè nì làyín ní tàbáǹtà àwa àwọn tó bá wá lọ tẹ̀lé fẹ́ẹ́nú àwọn èèyàn pé ntáyé ń fẹ́ ló fẹ́ sọ fún wọn báàdà lẹ́dí ìjà akẹ́mìnà ilmi lẹ́yìn alukùránì tó dé wá bọ̀ wọ̀nyí mẹ́lẹ́ka mìnà lọ́hìn wàlí yìí wà láwà àkè o ò lè rẹ́ nìkan tó lè gbà ọ́ lẹ́ńbí ìyá ọlọ́run o ò sì lè rẹ́ nìkan tó lè mú ọyọ́ mẹ́ẹ̀ ilé yìí la fi wá mọ̀ bí tahakíkì bí anna alhadith rasul fáwọn ọ̀rọ̀ tí wọ́n lánàbí ń sọ ni lẹ́yìn sàwáhàyàn wọn kì í ṣe wáyìí nítorí ọ̀rọ̀ tọ́lọ́run sọ́nà alukurani tó bá lọ ka quran sixty six aya aya àkọ́kọ́ dáàdi suratu tahrim ọlọ́ni ya ayuwa nabi eré anabi lima tuharrim kí lóye tó fẹ́ sọ dé wọ̀ kí lóye tó fẹ́ ṣe léwọ̀ ma ahalallahu lak ntọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ìyẹn túmọ̀ sí pé ànábì ò lè sọ halali du haram kò sì lè sọ haram di halal tó bá yẹ pé súnà jẹ́ wá yìí pé ní tó bá ṣe ìwà tó fẹ́ wù yẹn ó yẹ kọ́lọ́ ń filẹ̀ bẹ́ẹ̀ kó di súnà kó dòfin ni ọ̀nà lima tó harin kí ló dé tí wọn náà fẹ́ máa ṣe òfin ò fẹ́ máa ṣòfin nǹkan léèwọ̀ fúnra rẹ̀ ní táwọn ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́run sì kọ́ fún pé ah ò lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa èyí tó wá jẹ́ pápánbarí ẹ̀ wá jẹ́ ká tó jọ lọ gbọ́ nígbà ọlọ́wọ́n bá mi ń sọ̀rọ̀ náà Al-Qur'an kó lè mọ̀ wípé ọ̀pọ̀ wa ní nǹkan ti ṣe tá a mọ̀ tá a bá lọ sínú Suratul Haqqa. Naam tá a bá lọ sínú Suratu Al-Qalam lẹ́gbẹ̀ẹ́ Suratu wá gbọ́ ń tọ́ba mi sọ ń bẹ̀ o torí pẹ́lú mi yóò mọ ẹni á àlùmọ́bárágù ó ń da súnà rú ni mi ò da súnà rú o súnà tí wọ́n ń ṣeun kì í ṣe tọ́lọ́run tà nẹ́bì tó bá wo súratul Qalam wá jẹ́ àjọlọ kan tọ́lọ́run ọba mi sọ ń bẹ̀ nínú háyà thirty five ọlọ́run ní àfànẹ́jẹ́ alil muslimina kal mujrimin ah, ṣé àwọn máa ṣe àwọn mùsùlùmí bí ọ̀daràn ni bí àwọn tí ò mọ Ọlọ́run bí àwọn kèfèrí èèyàn ò gbọ́dọ̀ tírìtì mùsùlùmí gẹ́gẹ́ béèyàn ti máa tírìtì ẹni tí kì í tó jólùkọ́ tọlọ́run Ọlọ́run ni malakum kayfa tahkumun kí ló ń ṣe yín kayfa tahkumun báwo lẹ̀yin ṣe ń dájọ́ níbo lẹ̀yin ti rí dájọ́ ti yín tẹ́ ń lò Ọlọ́run tó wá ní amlakum kitabun fi ṣe níwèé míì yàtọ̀ sálùkùránì táǹkà yìí fi hi tádúró ṣóòn tẹ ẹ lọ mú ẹ̀kọ́ ti yín bẹ́ẹ̀ torí pọ́lọ́n ti mọ̀ pé nǹkan yẹn ń bọ̀ wá ṣẹlẹ̀ ó padà kó àwọn ìwé àwọn àfáà jáde láti fi dà wá láàmú á padà rí Bukhari Muslim Tirmidhi lóòótọ́ àwọn ọ̀rọ̀ kankan ń bẹ ń bẹ tó lálàáfíà àwọn ọ̀rọ̀ tí ò gbádùn kún bẹ̀ rẹpẹtẹ tí hàn ó gbọ́n tó lọ́n sọ ni ó ní amlakum kitabun ṣe ìwé mi wà tẹ́ ẹ ti ní fìhí tadrusun tó yàtọ̀ sí kùránì tó yẹ pé ibẹ̀ lẹ ti lọ mú ẹ̀kọ́ ti yín ọlọ́ni inna lakum fìhí lama takhayyarun ṣáwọn nǹkan tẹ́ ń ṣàlẹ́ṣà yìí ṣe inú àwọn ìwé yẹn lẹ ti ń rí yàtọ̀ sí ìtawọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ yìí am lakum aymanun alayna baligha ila yawmil qiyamah inna lakum lama tahkumun ọlọ́ni kí ló rọ́ọ̀lù yìí amúlákùn aymanun alayna ṣe ìpinnu ń bẹ lọ́dọ̀ yín sọ́dọ̀ wa ní balighatun ila yawmil qiyama pé àtúbádọ̀jọ́ àlìkíyàmà o pé inna lakum lama tahkumun irú ẹ̀dọ́ báyìí lọ́lọ́run ó dà tẹ́ fi ń mú ìdájọ́ ti yín wá. alhamdulillah total submission alan wasala ọlọ́run sì bá mi ṣe ń total submission lóòótọ́ torí pé orúkọ rẹ̀ ni orúkọ tó jọmọ́ kéèyàn gba kùránì gbọ́ ni àmọ́ mo wá fọlọ́n bẹ total submission mo fi alukurani bẹ̀ ọmọ fọlọ́n bẹ̀ ọ tó bá yẹ kó o bá nígbàgbọ́ nínú ọlọ́run àtànábì sẹ́sẹ́làm èyí tó bá rí pé kò tẹ ẹ lọ́rùn pé wọlé mo fọlọ́n tó láyé àtọ̀run bẹ̀ ọ tó bá wá pè wọlé a máa túmọ̀ sí pé o ò fẹ́ràn ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá ànábì ni ọ kò mú jà dání mo fẹ́ kó o pè wọlé èyí tí ń bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ ó mú ẹ̀rí wá sọ pé kò rí bẹ́ẹ̀ ọlọ́run ó sì bá mi ṣàlékún dáadáa fún ọlọ́lá ilaha illallah bí yóò ṣe rí nù àkórí ọ̀rọ̀ wa yìí eléyìí náà ti tó lọ́rọ̀ odòdó máa ní àti ìwòlọ́hà wà àti òrọ̀sọ̀l ìntọ́lọ́wọ́n bá fi ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ tẹ̀lé ànẹ́bì lórí ìntọ́lọ́wọ́n fi ràn ni kì í ṣe lórí ìntòhun fúnra rẹ̀ ó máa sọ ànẹ́bì ò dání tí ó máa wí o wọ́n ràn níṣẹ́ ni o orí ń gbọ́ ọlọ́wọ́n bá ń sọ fún ó ní yá yíwá rasul mo pè wọ́n òjíṣẹ́ tá a rán yìí ò gbọ́ balligh ma unzila ilayka min rabbik in tí wọ́n fi rán ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ti ń ṣe alukurani òun náà ni ó máa sọ fáwọn èèyàn ó ní wa ilam tafal tó bá wá kọ̀ tí iṣẹ́ yìí ń lò ń wí máa bá láktàrísà látàwọ̀ iṣẹ́ ọlọ́run kọ́ ló jẹ́ o àmọ́ tó bá ti ń lo kurani yẹn wallahu ya'simuka minan nas ọlọ́run máa dáàbò bò ọ́ kó lọ́wọ́ àwọn èèyàn o níbo mi ó ní òhìyà ìláyà hadal quran wọ́n fi kurani yìí ránṣẹ́ sí mi li undirakum bi kójú òun ni màá fi máa kì í nílọ̀ wà mẹ́mbà lágọ̀ àti gbogbo ẹni tálùkùránì ó de ti gbọ́ rẹ̀ lànàbí fi ní ana rasulu man adraktu hayyan wa man yuladu ba'di èmi lò yíṣẹ́ tí wọ́n rán sáwọn tí mo bá láyé àtàwọn tí wọ́n bí lẹ́yìn tí ń bá sí mọ́. ó rí pé tó bá tó ka kùránì dáadáa ọlọ́ni ó pa mí láṣẹ kí n máa ka kùránì yìí kí n sì máa kírun so gbogbo tó máa rí ibi tọ́lọ̀ máa sọ bí máa àrọ́ kàlá lọ́lọ́run sọ ìta ni kó máa sọ fún wọn kán tẹ̀lé lórí yẹn ìta ń wí fún ọ ní o kùránì ṣàríà jókòó lọ́tọ̀ súnà jókòó lọ́tọ̀ ìtàn pè ní súnà tí wọ́n ń pariwo yìí ó jókòó lọ́tọ̀ ṣàríà jókòó lọ́tọ̀ alukùránì òun gangan ni ṣàríà mi rò pé nìkan sì gbọ́dọ̀ takò imam shafi'i radiyallahu ta'ala anhu òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ súnà di masdar second source of sharia nínú islam ahmed buna hanbali òun gangan ló wá wá háyà fún láti fi pọtrẹsẹ láyà kan tó lè jọ ọlọ́run dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún àkọlọ́n gbọ́rọ̀ wa sẹ́sọ kó sì mọ́ dà láàmú ilé ìjà àjọ lọ́ọ́ mọ̀ dájúdájú so ọlọ́run fúnra ẹ̀ ní ń pa àṣẹ ànábì gan ò lè dáṣẹ pa ìyẹn la fẹ́ kó yé wọ náà kó o sì gbà á wọlé kì í wá ṣe lọ́nà ni kó o gbà á wọlé o kì í ṣe lọ́nà ni kó o gbà á wọlé o torí pé ọlọ́run ò fi tipátipá sínú ẹ̀sìn yìí wá jẹ́ kí n fún ẹ ní àyà kan nínú súrátù namol àyà 92 ọlọ́run ní wa an atluwal quran ọlọ́run ọba pa mí láṣẹ pé kí n máa ka kùránì fáwọn èèyàn máa gbọ́ o ó ní fámẹ́ni ìtàdà ẹnikẹ́ni tó bá wá mọ̀nà látara alukur'ani yẹn ó ní fa innama yahtadi li nafsi ó mọ̀nà fúnra rẹ̀ ni o wàmẹ́ndọ́là ẹni tó bá wá sọnù tí ò gba kur'ani yẹn gbọ́ ó ní fakul sọ fún wọn pé innama ana minal mundirin olùkìlọ̀ ni mo jẹ́ o mi ò sínú ẹni tó lè fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan mi ṣe orí súnà tá à ń pariwo yẹn astagfirullah scam ni o ó rí pé lónìí òun ló ń dá wàhálà ní láwùjọ islam súnà yìí ló dá àárín àwọn mùsùlùmí rú súnà yìí làwọn ọ̀tá islam mú dání ni wọ́n fi ń bá islam jà ó ní rí wọn kán mú kùránì dání súnà yìí náà ni súnà ní ìsìn ni wọ́n fi ń ja mùsùlùmí lógun súnà ni wọ́n fi ń ja islam lógun ẹni tó pèrè ẹni àlù tó ń kórìíra àwọn olùkírun ẹni tó ń pèrè ẹni àlù tó ń kórìíra àwọn olùgbàwẹ̀ ẹni tó pèrè ẹni àlù tó ń kó ìrẹ́ tó nígbàgbọ́ nínú la ilaha illallah ẹ wá bi léèrè pé irú súnà wo ni súnà tiẹ̀ ṣe súnà tọlọ́run àbí ti ṣe ìtọ́n alhamdulilayi rabbil alamin so kọ́lọ́run kó ṣíjú àánú wa lọ́wọ́ so eléyìí jẹ́ ká gbé e yẹ̀wò so ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn ẹ bá mi bẹ total submission toró ní mímọ̀ ni a fẹ́ kó pè wọlé kó dìbọ́ǹkì àwọn àyà yìí kó sọ pé túmọ̀ rẹ̀ kọ́ mo tún ń fọlọ́run tó láyé àtọ̀run bẹ̀ ọ́ tó o bá mo sì mọ̀ pé wọ́n gbọ́dọ̀ fẹ́ lọ́run bẹ̀yàn kó sá lọ tàbí kó mọ̀ gbọ́ ó lè bú mi ahlan wa sala torí èbú èso wọ́n bú àná Muhammad lórí Kùránì iná bú àníṣe ṣàríà ó yàtọ̀ sí sọ́nà ibi náà ládàdúró sí kírú àwọn total submission to almighty Allah kí wọ́n lè bá a pè wọlé sòkọ́lọ̀ ń dákun kó bá mi ṣíjú àánú wo gbogbo wa kó ràn wá lọ́wọ́ súnà àti ṣàríà àti súnà wọn àjọra o ò lè rí àfa kan yóò nu mọ́ ṣàríà jòkó lọ́tọ̀ súnà jòkó lọ́tọ̀ kódà anabi sàlám nínú àdìsù kan tí wọ́n lá anabi ló sọ ó ní latataba anna sunana man qablakum ó ní gbò bá ya ẹ padà máa tẹ̀lé súnà àwọn tí wọ́n ṣáájú yín ṣíburan báàdà ṣíburin ẹ máa tẹ̀lé ní ṣiṣẹ́ ń tẹ̀lé wà dìrọ́ àǹbáàdà dìráìn ẹ máa tẹ̀lé nígùnpá sígùnpá ó ní hátà débi pé làwòdákalú johara dobin tán bá wọnú kòtò kan tó já sí pé ikú ń bẹ ń bẹ ìkòkò apani ń bẹ ń bẹ lẹ́dàkọ́lù tó mú ẹ wọ̀ bẹ̀ nínú rìwáyà kan ó ní ata ìdá àjàmà àdúhùn mọ̀mọ́ráta ó fi tọ̀ríkì tẹ́nìkan nu wọn bá kíyàwó rẹ̀ mọ́lẹ̀ tó ń bá sùn lójú bá gèrè báyìí làfà àtúmù ẹ̀yin mùsùlùmí náà ẹ fẹ́ ṣerú ẹ̀ àwọn èèyàn wá ń sọ fánàbí jọ náà pé àlìyàhúdù nasara ṣé yahudi àti nasara ló ń wí ànábì ni menhum tí ẹ bá ṣe àwọn àwọn àwọn ni ò bá tún jẹ́ ṣòrọ́pọ̀ súnà tá à ń tẹ̀lé lónìí súnà tó lè yahudiyya wà nasaraniyya lọ́ọ̀yẹ̀ wò wo ọ̀pọ̀ àwọn nǹkan míì tí ń bẹnu àwọn kutubul ahadith àwọn ọ̀rọ̀ inú bíbélì tá a máa mú wá kọ́lọ̀ kó ṣíjú àánú àkóràn wa lọ́wọ́ so ìyẹn fi hàn yí pé alukur'an ni ìwé fi rán Muhammad òun la fi rán àná Muhammad ọ̀rọ̀ tẹ́lómi ò mọ̀ sọ ni pé ẹ tí ò bá sí hadith tí ò sí sunna tí ò sí Bukhari báwo la ṣe fẹ́ kírun bí láàrẹ léèrè báwo ni wọ́n ṣe ń kírun níjọ́ tí wọ́n àti ìbí bàbá tó bí Bukhari báwo ni wọ́n ṣe ń kírun níjọ́ tí wọ́n àti ìbí ya Bukhari báwo ni wọ́n ṣe ń kírun níjọ́ tí wọ́n àti ìbí bàbá ìyá rẹ̀ ìyá bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ níjọ́ tí wọ́n àti ìbí wọn tó wá já sí pé ń gbò wá kọtíra làwọn èèyàn ẹ̀ṣẹ̀ mọ́ bí wọ́n ti ń kírun ọlọ́run pàṣẹ ká máa kírun màláíkà jìbìlù sì wàá kọ́ ànẹ́bì àwọn sọ̀hábà wọn ríwe kankan yàtọ̀ sálùkùránì àwọn tábàáìn wọn ríwe kankan yàtọ̀ sálùkùránì ṣèbí lẹ́yìn ọgọ́rùn-ún ọdún méjì àtàádọ́ta ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ronú ẹjẹ́ a máa kọ àdíìsù jọ nítorí pé àwọn sọ̀hábà àlìkẹ́rámọ̀ gan wọn faramọ́ kíkójọ rẹ̀ Abubakar ò faramọ́ Umaru ò faramọ́ Usman ò faramọ́ Ali ò faramọ́ wọn àfara mọ́ àwọn tó wá gba ẹ̀sìn Islam nínú yehudi àti nasara wọn wá di àfa àfáwà mùsùlùmí bí irú àwọn kábùlà àbár àwọn kábùlà àbárì ló mú ronú pé Jésù ń padà bọ̀ wá sínú Islam òun èyí sì ṣe mùsùlùmí àwọn èèyàn tó gba Islam lẹ́yìn tá nàbí lọ lọ wá fẹ́ kọ́ wa ní Islam tọ́lọ́ ń dẹ̀ ti ní láńtàrúdọ́ àǹkẹ́lì yahudu wàlà nasara yahudi ò ní faramọ́ wa nẹ́bì nasara ò ní yọnu sí ẹ kódé ọ̀rọ̀ ni láyé ní àtẹ́yìntà omkúlà um hayatin gbogbo àmì tí ń bẹ láyé àtọ̀run ní kí wà nẹ́bì fún wọn wọn ní gbà fún wa nẹ́bì gbogbo àmì tó bá wà láyé lọ́run ni kò mú wa ìyẹn la ṣe ń sọ fún yín pé sẹ́ẹ́ ọlọ́run ò sọ mírèkù kankan kalẹ̀ fánẹ́bì ìyàtọ̀ sálùkùrà jẹ́ kí n tó sáré fún ẹ nìkan nínú gbẹ̀yìn suratul araf wá gbọ́n tọ́lọ́wọ́n ọba sọ mbẹ̀ nígbà tí wọ́n pressurize ànẹ́bì títí kó lè fáwọn oníṣẹ́ ìyanu tọ́lọ́hun ní rárá mi ò ní gbà wá gbọ́n tọ́ sọ́nù suratul araf quran eight bá lọ sínú two oh ọlọ́ni wa idha lam ta'tihim bihayatin wàyídà lẹ́mtà àti him bí ayatin nígbà tí wọ́n rí pé ànábì ò fún wọn lámì kankan tí wọ́n rí pọ́lọ́hún mú wa kọ́ọ̀lù wọ́n tún ń sọ fáànàbì wípé láwọ́ láì tàbá ìta ha ìwọ fúnra ẹ ṣe tọ́lọ́hún ò bá fún ẹ ìwọ fúnra ẹ mú sí àmì wá fúnra ẹ ibi tí wọ́n pùṣà ànábì dé ọlọ́ni ìdá lẹ́mtà àti him bí aya nígbà tán rí pé báwọn ṣe dá láàmú tó ànábì ò fáwọn níṣẹ́ ìyanu ọ̀rá ń tán rẹ̀ pánìlẹ́bì kan lọ gbarun wá ń sánmọ̀ ṣé ẹjọ́ lọ́ní ó wá gà kàbà àwọn kan lákàbà lógun nù bùkọ́rí kan náà àwọn kan lẹ́ṣin lógun nù bùkọ́rí kan náà àwọn kan ní wọ́n kàn mú ọwọ́ ẹ̀dá lójú oorun báyìí ni ọ̀fẹ́ gbé ń pa ó kàn bá rẹ̀ ń sánmọ̀ ni yà subhanallah ẹ̀dẹ̀ ń parọ́ mọ́ lọ́hùn alálùkùránì ìwé tọ́lọ́hún fànẹ́bì òun ni ó sì mọ ṣẹ́kù títí ayérayé gbogbo mírèkù àwọn ànẹ́bì ló ti lọ kùránì nìkan ló kù tó bá wá bẹ̀rẹ̀ sí ní ka kùránì ó wà máa rí àwọn mu'jizat mọ̀jìzáàt mọ̀jìzáàt àwọn iṣẹ́ ìyanu àwọn ọ̀rọ̀ ìyanu àwọn ìrírí ìyanu òye ìyanu ìwòye sí ìyanu ó wà máa bá núwe ìyanu mímọ̀ ó máa bá ń bẹ̀ ìyanu tẹkinọ́lọ́jì ó máa bá ń bẹ̀ ìyanu oríṣiríṣi ó máa bá ń bẹ̀. alukurani ni mò ń kà o alukurani mò ń kà o tọ́lọ́ ń rán Muhammad alukurani ni mò ń kà o ṣe wọn pé alukurani ni ìsìn tá ń kà yìí alhamdulilayi pé kurani là ń kà á sì ká nǹkan mi ọlọ́ni ìdá alamtaati ń bi àyà nígbà tí wọ́n rí ipá nẹ́bí ò fún wọn kankan àmì ẹyọ kan péré báyìí gbogbo tó ń sọ omi sun jáde lọ́wọ́ ànábì yẹn hmm, scam lọ́ba lọ́la ni o èyí tó dá mi lójú dọ́dọ̀ ọlọ́ni o omi ò sun lọ́wọ́ ànábì àwa la àwọn mùsùlùmí hún nítorí àti máa fi ànẹ́bí compete àwọn ànẹ́bí ọlọ́run tó kù tí ìsìláàmù ò sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé ìdálẹ́mtà àti ìbí hayatin nígbà tá ànẹ́bí ò fún wọn lámì kankan kọ́ọ̀lù wọ́n tún pressurize ẹ pé láwo lifestyle bẹ́ẹ̀ tà á ìwọ fúnra ẹ náà tiẹ̀ wá àmì kan wá fi tọ́lọ́run yẹn lẹ̀ fúnra ẹ ṣe kan ọlọ́ni kúl sọ fún wọn pé ìnáma àtàbàrò máa yúha ìlàyà èmi kì í tẹ̀lé nǹkan kan yàtọ̀ sí ntọ́lọ́run fi ránṣẹ́ sí mi mi rabbi látọ̀dọ̀ ọba mi ọba tó rán mi ní kí n má ṣe mérékù ẹ̀yin ní kí n ṣe mérékù ṣáàgbọ́ kùránì yé mọ́ ni wọ́n ní àdàbà sọ irú mi rabbikum eléyìí gangan ní ìwòye tó wá látọ̀dọ̀ ọba yín eléyìí ní ìmọ̀nà tó tọ̀dọ̀ ọba yín wá wàhúdàn òun gangan ní ìmọ̀nà wàràhàmà òun làánú lìkáwọ́mí yúmínú fáwọn èèyàn tí wọ́n bá nígbàgbọ́ nínú Al-Qur'an ok tí ìyẹn ò bá tó yé ẹ jẹ́ n tún sáré fún ẹ mi níbi ọba mi ti ń sọ awalam yẹ kí fihim ṣé kò tó fún yín ni anna anzalna alayka alkitaba pé kùránì àti sọ kalẹ̀ tẹ́ tún wá nǹkan mi ìwọ fúnra ẹ náà wo kùránì èmi kọ́ ni mò ń wí bó bá wá ń bú mi irú mi ń dùn sí torí pé kò ní rẹ̀ mí kò sì ní í sú mi láti máa wí mi ì fẹ́ máa ń tó oké mi ò fẹ́ máa ń tó oké torí kùráì ni mò ń kà tó bá wá sọ pé kò rí bẹ́ẹ̀ hẹ́yìn wá ní kò rí bẹ́ẹ̀ bóyá ní tí wọ́n wá lọ ké ní jámíà nì wọ́n fẹ́ fi tako kùráànì ni ìwọ fúnra rẹ náà jáàjọ lọ ní àlùkùráànì kí wọ́n fúnra rẹ náà wá wo pé kí lọ́lọ́run ń sọ. So kí làwa mùsùlùmí ń wí ṣé n tọ́ba mi ń wí là ń wí wọlọ́hí àfikọ́ ọlọ́run làwa tó bá wò ó ọlọ́run ń sọ fún wa náà kùrán pé awalam yakfihim ṣé kò tí ì tó fún wọn nínú suratul ankabut aya fifty one ó ní alam yakfihim ṣé kò tó fún wọn ni àná anzalna alaykal kitaba pé àwa ọlọ́run a ti sọ kùránì kalẹ̀ yutila alayhim tí wọ́n máa kà fún wọn ó ní inna fi dhalika torí pé nínú kùránì ni la rahmatun ibẹ̀ láánú wà o inú kùránì ni ni wọ́n ti ráàánú o wa dhikra àti òfin ìrántí ọlọ́run lè káwọ́mí yu'minun fáwọn tí wọ́n bá nígbàgbọ́ wàá wò tó wọ́n fúnra ẹ̀ bá wo suratul ankabuti yìí wo àyà bí ọlọ́run ọba mi ti sọ̀rọ̀ yìí sórí pé aya tó ti sọ̀rọ̀ yìí ó rí pé àyà fifty one ni ọlọ́run tó sọ̀rọ̀ míì lókè rẹ̀ ó rí i pé tí wọ́n máa ń ka alukurani lọ́dọ̀ rẹ̀ ń gbà mí yóò máa dàbí pé ah ṣé alukurani yẹn náà ni wọ́n ń kà bí wọ́n ń wí nǹkan míì wàláàlì alukurani yẹn gangan gangan gangan náà ni wọ́n ń sọ ok wàá gbọ́n tó fi mọ̀ pé ọlọ́run ò fa nàbì lámì kankan ìyàtọ̀ sí alukurani lámì rẹ̀ ó ní kọ́ọ̀lù nínú suratul al-ankabuti 50. fifty ó ní kọ́ọ̀lù àwọn kẹfìrí dìídì sọ fún ànábì pé láwùlà unzila alayhi ayatun min rabbihi pé tí wọ́n bá lè sọ ayatun àmì ẹyọ ọ̀kan kalẹ̀ fún min rabbihi látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ pé àwọn máa gbà fún kúl ọlọ́run ní sọ fún wọn pé innamal ayatu indallah àmì ń bẹ lọ́dọ̀ ọlọ́run wa innama ana nadhirun mubin àmọ́ ntọ́lọ́run fi rán mi ní kémi wá kì í ní lọ ọlọ́run ò fi rán mi kí n wá ṣiṣẹ́ ìyanu fún yín ìyín olóbi awalam yakfihim ọlọ́run níṣẹ́ kò tó wọn ni kò tó fún wọn àná anzalna alaykal kitaba pé àwọn ọlọ́run ti sọ kùránì kalẹ̀ yutila alayhim tí wọ́n máa kà fún wọn inna fi dhalika la rahmatan wa dhikra liqawmin yu'minun kùránì ní ń o ọlọ́run ní ń o kùránì ní ń sọ̀rọ̀ o kọ́lọ̀n wá dákun kó já lè gbàgbọ́ o kọ́lọ̀n kó ṣíjú àánú wa o kódà níbi àyà kan wọ́n tún sọ fáwọn nẹ́bí yìí pé wọ́n tún fi ìpinnu gbàgbọ́ wọ́n fi búra pé táwọn nẹ́bí bá lè ṣiṣẹ́ ìyanu kan àwọn ó gbà á ọlọ́ni wọ́n tún lo júhúdà aimanihim kí wọ́n fúnra ẹ̀ náà kó o mọ̀ bálùkùránì ṣe dùn tó kì í ṣe ìwé ẹ̀fẹ̀ Allah kìí ṣe ìwé ẹ̀fẹ̀ àwa mùsùlùmí àwa la sọ Al-Qur'ani nù tó wá ń dá sí wípé ní ti ń bẹ́nu ẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ti gbá kú ònú làákàyè wa àfi kọ́ lọ́nà làwà. tó bá wo inú Suratul An'am bákan náà Suratul An'am àyà fifty three tàbí àyà one oh nine tó wá gbọ́n tí wọ́n sọ mẹ́ mo kàn fi yẹn ń kún ni o. wàá sámú bilẹ̀ ọlọ́run ní àwọn kẹfẹ́rí tó dìídì wọ́n fi ọlọ́run búra fáànẹ́bì júdà ìmánìhìn pé àwọn máa ní ìgbàgbọ́. pé lahim jẹ́ ẹtì hum hayatun tó bá lè mú àmì ẹyọ ọ̀kan wá ìwọ tó ń lé wọn mú mi lọ́wọ́ ànábì àwọn tí wọ́n mọ mi ń jọ náà wọ́n fẹ́ẹ̀ tó kinní kan wọ́n jẹ kinní kan lọ́dọ̀ ànábì ń jẹ kan ànábì jẹ kinní kan ó yẹ kinní wọ́n ka fúnra ẹ̀ka kùránì ó ní wa aksamu billah wọ́n fọ ọlọ́run búra fánàbì júdà àìmáàní báwọn ṣe tán láti sọ ìgbàgbọ́ àwọn ẹlẹ̀ pẹ̀lá in ja'atihum tánàbì bá lè mú wá táwọn bá lè rí ayatun àmì ẹyọ ọ̀kan péré mírèkù kan la yu'minanna biha ẹ̀tún gbé mi lọ bòmí nìyẹn kò sí ní tó lè ní káwọn má gbà ọlọ́run ní kúl tún fún wọn lésì àwọn àmì ń bẹ lọ́dọ̀ ọlọ́run wa ma yushirukum in tí ò yé ẹ̀yin ọmọlẹ́yìn ànábì ni pé tá a bá sọ àmì kalẹ̀ fáwọn kẹfìrí ànáhà ìdá ajá àti támì yẹn bá dé láàyò òmìnú wọn ní gbàgbọ́ torí pọ́lọ́ ní sàwáhà ní alayhim bákan lọ̀rọ̀ wọn máa rí àánzẹ́tàhùm amlamtundirhum láàyò òmìnú tó bá tó wá kú mẹ́ jẹ́ ń fẹ́lẹ́ ìgbẹ̀yìn ẹ̀ tó fẹ́ máa gbé mi jìnnà nù ni tó lọ sínú suratul Isra nínú àyà bíi 46 six bíi nǹkan àbí sixty four wàá gbọ́ ntọ́lọ́wọ́n bá mi sọ ń bẹ̀ àyà fifty nine ó ní wà máa mẹ́nà àná kò sí tó kọ̀ fáwọn ọlọ́run anúrúsílẹ̀bílẹ̀ àyà àti láti sọ iṣẹ́ ìyanu kalẹ̀ fún ilà àǹkà dábàbí awwalun bí kì í ṣe pé nítorí pé àwọn tá a rán wọn ànábì àná sí àtàwọn tá a wọn sí ni ká dábàbí ha gbogbo àmì tá a sọ kalẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n pè nírọ́ ọlọ́ni wa àtẹ́yìn sàmú sàmúdà náà kàtà mọ̀síra ọ̀sán gan lójúkorojú báyìí làmúra kún mi jáde nínú àpáta fáwọn sàmúdà pàṣọ́làmú bìhà wọ́n ṣàbòsí ni wọ́n sì para kún mi náà ọlọ́ni wa máa dúró sórí bẹ̀rẹ̀ hayat ilà takhwifa àwọn ọlọ́run ò ní mú àmì wá o àyàfi tá a bá fẹ́ fi dẹ́rù bá àwọn èèyàn láti pa wọ́n rẹ́ pé lẹ́yìn àmì nì tí wọ́n bá gbà wọ́n ń lọnu. wo ẹ mọ̀ jẹ́ àrìnjẹ́ àwọn eléyìí ò mọ̀ nǹkan kan pa alukur'an wọ́n ti fi ọ̀rọ̀ èdè èèyàn wọ́n ti fi bàlákà yìí wọ́n jẹ́ ọlọ́wọ́n ọba mi mọ̀ṣẹ́lẹ̀ ìlàṣẹ mọ̀ mọ̀ṣẹ́ láwí mọ̀ mọ̀ṣẹ́ lágbọ̀mọ̀ èyí tí mo fẹ́ kó yí ọ ni pé ní ṣókí ṣàríà yàtọ̀ sí súnà o tẹ́nìkan bá ń tàn ẹ́ yí pé wá gba súnà mọ̀ wá gba súnà òfin ọlọ́run kọ́ ló fẹ́ gbà o ìfẹ́ ẹnu ló fẹ́ gbà o torí pé ọlọ́run ní mọ̀ yé ń tìkú anil hawa ànábì ò sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu o wáyù kùránì tá a fi ràn yín ní sọ o kùránì ní sọ o kùránì ní sọ o alihamdulilayi rabbil alamin olúwa ò ṣe o mo sì dúpẹ́ o pé mo wà nínú àwọn tí wọ́n jẹ́ ará alukur'an insha allah ta'ala kódà péèjì wa yìí a fẹ́ sọ di darussalam darussalam home of peace ibi nílé àlàáfíà tí ò bá sálàáfíà ń bí èyí tó ń bú alátẹ̀kàn ìyàyè ò ní gbà á inú mi sì ń dùn bó ti ń bú mi torí pé Ọlọ́run sọ fún wa pé wailun likulli humazatil lumaza ṣẹ̀rí pé òun ló nìyí ó ti mọ̀ túmọ̀ rẹ̀ wailun likulli humazatil lumaza la telmizu anfusakum Ọlọ́run fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ kulu qawlan sadida ìyẹn lẹ́mọ̀ fi mọ̀ pé ṣé súnà ká mú mùsùlùmí lọ́ta súnà ká mọ̀ fẹ́ rí mùsùlùmí sójú súnà ká sọra wa dọ̀tá islam ká sọra wa dọ̀tá nẹ́bì ká máa lẹ́nìkan ò gbọ́dọ̀ yòǹbó ẹnìkan ò gbọ́dọ̀ bàbàrà nẹ́bì ẹnìkan ò gbọ́dọ̀ pàtàkì anẹ́bì ẹnìkan ò gbọ́dọ̀ yọ ayọ̀ lórí pé wọ́n bí anẹ́bì láti rántí ọjọ́ náà ó mọ̀ pé ọ̀tá ọlọ́run lolúwa rẹ̀ olúwa ọlọ́run dákun mọ̀ ṣe wá lọ́tá ọlọ́run mọ̀ ṣe wá lọ́tá anẹ́bì mọ̀ ṣe wá lọ́tá islam lọ́lọ́lá ilaha illallah gbogbo ẹ̀yin tẹ́ yóò lùfẹ́ islam tẹ́ yóò lùfẹ́ alukur'an gbogbo ìgbàlá gbọ́dọ̀ máa rí ẹni tí ó ṣorí ibú nú ayé ọlọ́run ò ní jẹ́ káwa pẹ̀lú ẹni tí ó ṣorí ibú ni tọ́lọ́run fúnra ẹ̀ ló sọ fún ànábì wípé ìrẹ́ ànábì fàdákìr nínú kan fàdákìr máa fi kùránì rán wọn létí ìnáfà àti dìkìrà bóyá ajẹ́ ṣe wọn láǹfààní ó lè ní fàdákìrì yẹn ìtumọ̀ ẹni ọlọ́ni fàdákìrì bíl kùrán fàdákìrì bíl kùrán fi kùránì rán wọn létí dàkírìhùn bíl kùrán kùrán ni ó fi rán wọn létí so ọlọ́run wá ní fàdákìrì bá mi rán wọn létí ìnáfà àti dìkìrà kódà bí ò bá ní ṣàǹfààní fún wọn ọlọ́run wá ní sàyà dàkàrú man yakhsha àwọn tí wọ́n bá níbẹ̀rù ọlọ́run yóò ṣe wọ́n láǹfààní wọn ó páyà ọlọ́run ó ní wọ́n yàtàjà nẹ́bù àlẹ́ àṣekọ́ tẹ́ ẹ bá ti ń ka alukur'an àwọn olórí ibú kò ní tàlé tí wọn àwọn ó máa fẹ́ jìnnà sí wọ́n máa fẹ́ pè é alladhi yasla an-nar al-kubra ó láwọn tó já sí pé ní wọ́n ò wọ iná tó ní agbára ọlọ́run dákun mọ̀ já pẹ̀lú irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ gbọ́ kùránì tí wọ́n mọ bí wọn sùkọ́lọ̀ kó dákun ṣíjú àánú wa kò ṣe dáadáa fún wa kò gbọ́rọ̀ wa sẹ́sọ̀ ọlọ́run dákun mọ̀ dà mí láàmú mọ̀ dà mí padà sẹ́yìn o mọ̀ dà mí dúró o owó ìsìnkú ọlọ́run ní fadhakkir bil Qur'an man yakhafu wa'id kùránì ni o máa fi rán wọn létí gbogbo ẹni tí ó bá bẹ̀rù ìlérí ìyà ọlọ́run tó bá ń ka kùránì ò lè rí mùmí ní kárẹ̀ ẹ̀ máa gbọ̀n kárẹ̀ ẹ̀ máa dúró ọlọ́run gan ló sọ bẹ́ẹ̀ pé innamal mu'minun àwọn tí wọ́n jẹ́ mùmìnì idha dhukira Allah tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọlọ́run létí wọn wajilat qulubuhum ọkàn wọn máa gbọ̀n ni wa idha tuliyat alayhim ayatu tẹ́ ẹ bá tún wá mú àyà kan fún wọn kùránì zadatuhum imana ìgbàgbọ́ wọn ò tún lékún ni ló fi pín tẹ́ ẹ bá ti ń ka kùránì ó máa rí àìta kùránì yẹn létí ọ̀tá ọlọ́run ó mẹ́rin yóò máa display yẹn ó máa yọ yóò dàbí pé kùránì yẹn ìwé tí ò nítumọ̀ ni àmọ́ ẹ wá lọ gbé ìwé èèyàn kan wá n tí ń wà fi parí ẹ̀ rè àlọ́lọ́run sọ fún àná mọ́mọ́sà sẹ́lámà wípé law taqawwala alayna bil aqawil tí wọn náà bá ló fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ míì ba'dul aqawil àwọn ọ̀rọ̀ míì alayna tó fẹ́ máa sọ mọ́ tiwa tí wọ́n bá ní wọn náà ń sọ̀rọ̀ làkọ́dùnà mi ní hubili yamin àmì ò ní wọ̀ tún wò sí kí n tó jẹ ọ́ níyà tún mẹ́la kọ́ta àná mi ní hulu wọ̀tí màá jẹ níyà débi pé gògóńgò ọrùn ẹ báyìí ajá ò ní german kankan ò ní rẹ́ni tí ó gbà wọlé àyà kan nìyẹn ìkan ní ìdá àtútìlà àlẹ́yìn àyà àtúnà báyìí náà tì tẹ́ ẹ bá ti ń ka kùránì yìí fún wọn tó fojú wọn ó ní kọ́ lẹ́dínà láyà rẹ̀ júnà lẹ́kọ́ àná àwọn tí wọ́n jẹ́ kẹfìrí tí wọ́n wọn èrò pọjọ kan bá wọn lọ bọ́lọ́hùn ní tí wọ́n sọ ni pé ìtì bí Kùránì gẹ́ra àdá ẹ fún wa ní Bukhari ẹ fún wa ní Muslim ẹ fún wa ní Tirmidhi ẹ bá wa wá wéé míì tó yàtọ̀ sí eléyìí gẹ́ra àdá àwọn bá dìlù tẹ̀bí kẹ́ ẹ yí padà ọ̀tọ̀ ni kí wọ́n sọ páyà tó kó tí yóò sínú Kùránì ńgbà débẹ̀ àbá àbá àbá total submission inshallah máa fún ẹ lésì tí ta ni Felix of Nola yẹn bàbá rẹ àti ìyá rẹ ni wọ́n ń pè bẹ́ẹ̀ Ọlọ́run sì jẹ́ kẹ́mi wọ́n gùn àwọn ni Felix of Nola ansa ìbéèrè ẹni mo ti bẹ́ẹ̀ dáhùn yẹn àyà Kùránì nìyí Ọlọ́run ní kú báwo bá dé kó o bá yí eléyìí padà kó o sọ míì tí ó takò Ọlọ́run ní sọ fún ọ pé má yà kúrò nílé àní ọba dílà omi ń tẹlẹkọ ìnáfsì súrátù Yunus ló wà Kùránì ten ní àyà fifteen kò ṣeé ṣe fẹmi ànẹbì kí n yí padà lọ́dọ̀ ara mi kí n sọ míì ìní àtàbàrìn mi ò lè tẹ̀lé nǹkan kan ìlàmà yuha ilayya yàtọ̀ sálùkùránì tí wọ́n fi ránṣẹ́ sí mi yìí ìní àkọ́ọ̀fù torí mi gan bẹ̀rù ìní àṣọ ìtò rabbi tí n bá tẹ̀lé ọlọ́wọ́n bá mi adáàbà yóò mẹ́rin alim ìyà ọjọ́ ẹlẹ́tẹ̀ ẹ̀rù ìyà tó bà nábì lẹ́rù yẹn làwọn ilé yìí yóò bẹ̀rù ni wọ́n kó tíra àdíìsì tó ń takò kùránì fún wa yìí tí wọ́n ní ká máa gbàgbọ́ yìí gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọjọ́ yẹn nínú àyà tí mo tún mú nínú tí mo tún máa fi gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ọlọ́run tó dìídì sọ fún wa ń bẹ̀ wípé wọ ìǹkáàdù tó bá súnmọ́ wípé lílùfì núnáka wọ́n fẹ́ máa dẹ̀ ẹ́ láàmú bóyá wọ́n fẹ́ pressurize wa nẹ́bì á ní lẹ́dí àwáhídà ìlẹ́yìká pé n tó ń sọ yìí fi kùránì lẹ̀ sọ nǹkan míì tó bá ti lè ṣe bẹ́ẹ̀ lítẹ́fítàrí àlẹ́yìn àgẹ́yìn kó lè sọ nǹkan míì kó fúnra ẹ sọ nǹkan míì yàtọ̀ sí ń tọ́lọ̀ ń sọ ó ní ìdánlá tàkàdúrà kọ̀lélá ìgbà yẹn ni wọ́n tó mú ẹ pé à ah, èèyàn rèé ọlọ́nilawula ansa batnaka tí kì í bá ṣe pé àwọn ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ní kí tatar kanu ilayhim shay'an qalila ìwọ náà ti kó sí wọn lọ́wọ́ díẹ̀ idan tó bá já pé o bá lọ kó sí wọn lọ́wọ́ tán ni aláàdákiná kadé ìfẹ́lẹ́ ayati ò ní ráyé gbé ọlọ́run ló sọ fún alábì àjẹ́ níyà tó tí wàá yẹpẹrẹ nínú ayé yìí wọ̀dẹ́ ìfẹ́lẹ́ mẹ́mẹ́ àti kódà tó bá tún fẹ́ kú ikú yẹpẹrẹ ni wàá kú lẹ́ni ń sin bí ẹ̀ bá wá kúkú yẹpẹrẹ àló kúkú ṣẹ̀yídí ọlọ́run kó ṣíjú àánú wa èèyàn kúkú yẹpẹrẹ ló kú ṣẹ̀yídí bò kí ni tí wọ́n ṣẹ̀yídí ẹ̀ máa ń tán pé ṣẹ̀yídí ni ṣé babaláwo ní ìsìn tó bá kú tó mi gbé lọ náà ti kúkú yẹ ṣẹ̀yídí ẹ̀ máa ń tán pé ṣẹ̀yídí ni gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ ní ọlọ́run wọ́n wáṣẹ́ yìí ó kú kò kú toró ti pẹ̀lẹ́ tó ń ṣojú ọlọ́run sókọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó gbọ́rọ̀ wá sẹ́sọ̀ masha allah ta amáṣe yìí láṣẹ mọ́ àfọwà tó ta submission mubaraki wallahi you don't have decorum and moral by you have moral by asking who is Felix Nola You have moral by being abusing me. Throughout of this lecture, you have moral. Can we be the same in age? But now I don't have moral because I reply you according to your attitude. Can you see? Where is the justice? In ta fẹ́ la fi ń lọ àwọn èèyàn. Ọlọ́run ó foríjì mi yóò foríjì wọ́n náà. Ọlọ́run dákun ṣàánú wa á ṣe ojú òpó lẹ̀. Total submission bóyá yóò pè wọlé àtàwọn tó kù nọ́mbà tó call zero eight one three zero five zero nine eight three four ẹ dákun ẹ bá mi táàgì ohun gangan yẹn ẹ bá mi táàgì ohun gangan tó tásọ ẹ bá mi táàgì ẹ kó má lóhun orí ẹ jẹ́ pé zero eight one three zero five zero nine eight three four èyí tẹ ẹ bá ní ẹ bá mi táàgì total submission or zero nine one five one nine five three two one two ẹ dákun ẹ bá mi táàgì ẹ ali oyè ẹ dákun ẹ bá mi táàgì ẹ ọlọ́run bá mi ṣíjú àánú wa àwa tá a bá fẹ́ pè wọlé ojú òpó ti ṣílẹ̀ àmọ́ ká tó pè làkọ́dí já akumuli iláàfin bàbá amadu olùmọ́ríkà sẹ́lẹ̀kùn àlàáfíà ìdá ọlọ́run bá wa ṣe fún wa bisimilayi rahman rahim làkọ́dí já akumar rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw fa qul hasbi allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul alamin ẹ dákun torí afa nuruddin yunus ẹ má bu ẹ má bu àfa tó ta submission ẹ dákun torí Ọlọ́run ẹ má bu ẹ má bu ṣàǹpé mi ò tí ì bu ní ìsìn ó kàn béèrè question ó ní who is Felix Nolas mo dẹ̀ sọ pé I answer this question it's your dad and your mom inú wa bí òun sì ń bú èmi látẹ̀kàn ṣẹ̀rọ mà náà bí ádámà so ó sì mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn nínú kó sún mẹ́pẹ́ àbárẹ́pẹ́ ó pẹ̀lú àwọn àwọn oní àwọn ah, súnníṣe ìtọ́ni àwọn súnníṣù jẹ́ pé gbogbo ẹni tó fọmọ sọ́dọ̀ wọn òun fúnra ẹ̀ pàdánù ọmọ so ẹni kó pè wọlé ẹ àwa tá a bá fẹ́ pè wọlé tá a bá sì ẹ dákun ẹ fún mi níṣẹ́jú díẹ̀ kí n fún mọ́ mi ẹ bá mi táàgì tó ta bí ò bá sì lè pè ẹ dákun ẹni kó pe àwọn àáfàá rẹ̀ kọ́lọ̀ kó bá mi ṣàánú ẹ̀ so masha allah ó ní please bring Sheikh Saidi Timehin live on your program and I will call. Uh, <laughs> and I will call him. So for a question, mashallah ta'ala, Professor, but Professor Timehin wà ní LASU. O lè pé béèrè nọ́mbà wọn, ẹ̀gbọ́n mi ni wọ́n, bàbá mi ni wọ́n. Kódà ọmọlé kan náà ni wá nílùú Ìbẹ̀jú Àgbè, ibi tí igi ti ń sowó, <laughs> tó ti ń sàlárì bàbá aṣọ. <laughs> Ṣègẹ́ ọmọlé kan náà ni wá. So àwọn èsì ìṣọ̀tá ọlọ́run èyí ṣọ̀tá alukurhan wallahi in ti ń bá yọ sọ fún ẹ̀pọ̀ òdodo ni ṣòkọ́lọ́n kó ṣe dáadáa fún kò dìgbà tá a bá mú wọn wá sórí prógráàmù kó tó pè wọn wá nọ́mbà àwọn ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn mi ò bú bàbá rẹ o wallahi mi ò sì bú ìyá rẹ o àbí tó bá fẹ́ ṣàbòsí o ìwọ ti ń bú mi látẹ̀kan o bó o bá sì gbójú ẹ jáde nínú kó mọ́ tómi àbí kémi gan bí ọlọ́mọ tàbí kíyá rẹ pàápàá kájọ jẹ́gbẹ́ so mi ò bú wọn oníwú is felix nolas I said your mother and your dad in tó bí mi ni mo béèrè ibi tí mọ̀ mi mọ̀ náà nù ni ó sì mọ̀ pálá ìmọ̀ kan ni mí ọlọ́wọ́ ṣe dá ẹ dákun alíoyè ẹ̀yin tí a bá fẹ́ pẹ́ bá pè wọlé ojú òpó ti wà ń ṣíṣí làkàríjà kùn bàbá mọ̀díl mọ́rkàs lè láfi tó kù bismillah rahman rahim lè láfi kọ́rẹ́ ṣe láfi eb rẹ̀ látà ṣíta ìwà sọ ìfẹ̀lẹ̀ yà àbúdó rọ̀bà azelbeit alẹ́dí adá àwọn ọmọ ìjẹ́ ìwà àbàdà ọmọ ìkọ́ kò sẹ́ni tí wọ́n blọ́ọ̀kù bí ààrà tó bá wẹ̀ ni ọ̀dà albábọ̀ bá fi tó ilẹ̀kùn ṣí ọlọ́run ṣàánú ọlọ́run ní yóò bàjẹ́ láìláìláìláìlá ẹ ọmọ òkú ajá ẹ ṣáàlá ọlọ́run ní yóò bàjẹ́ ẹ dákun àwa tá a bá fẹ́ pè wọlé lórí prógíráàmù yìí masha allah salamu alaykum wa rahmatullahi wa barakatuh. salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salam baba dáadáa. ọlọ́run ní yóò bàjẹ́ alhamdulillah. ẹ bẹ́ẹ̀ lọ́ọ́ ti gbé yín kalẹ̀ ń fẹ́ wa alhamdulilah alhamdulilah. àjẹkù fúnṣíálítì tó wà lẹ̀ ọlọ́run á máa bá a lù tì mí lọ́sì kó dàtì. sódà total solution ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ló sọ pẹ̀lú àbúkúrà kò wá jẹ́ ká rí gbogbo orú kọ́mẹ̀ntì tó ń ṣe yìí ìyẹn bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ mọ́ bó wọ ogbó ìsìláàmù yẹn ju àfa lọ lọ sọ́dọ̀ program àwọn bàbá onílàwà nìjọ́ ní kò sí àdìsí ara lọ́kàn bẹ́ẹ̀ máa dìs. ìwọ lọ sórí program wọn lọ máa bèrè bèrè ń bẹ̀ tí wàá mọ̀ kó. ṣèbá àwa tiẹ̀ ìgbà pé ètò bàbá kùránì mu <laughs> àwọn èèyàn ò tiẹ̀ gbà rárá ó lọ sórí program ọlọkọ ogun inú pọ yìí àti kó lọ ṣàlẹ́jì wọn bẹ̀ yóò gba yóò gba yóò gba èpè burúkú. àdúgbò ẹ̀fọ́ ọlọ́run. alhamdulilayi rabbil alamin. àtúntí àdìlọ́là. àríwọ̀n sì kò tí àwọn náà lọ́rùn ọmọ alẹ́ ẹ̀ka sọ̀rọ̀ buhari ah. ìpínlẹ̀ kan òṣìlá kan àwọn àbá kan ní ìpínlẹ̀ kan lọ́pàá o wọ́n bẹ́ wá ti ti ẹlẹ́dọ̀ wọ́n bẹ́ wá ti dáadáa máa tọ́ bẹ́ẹ̀ láti. ọlọ́run aṣa kò ní wúlò kò ní wúlò ẹ̀wọ̀n pé wọ́n nígbàgbọ́ sálù Qur'an. naam ọlọ́run aṣọ àlékún náà jazakumullahu khair ọlọ́run níjẹ́ ó bàjẹ́ masha Allah assalamu alaikum. naam adúpẹ́ lọ́dọ̀ àwọn bọ́dà wa tí wọ́n pè wọlé bọ́dà Suleiman ọlọ́mọba aṣíjú àdúgbò yìí kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ kó má jẹ́ kọ́rọ̀ yín dàrú la ilaha illallah bàbá mi adégbìtẹ́ nílùú Òṣogbo apárasígbò apárasígbò ọlọ́mọ jù báyìí bàbá mi almaruf bọ́lágadé ọlọ́mbà aṣíjú àánú òyìn kó sì má dá yín láàmú lọ́lọ́lá ilaha illallah bákan náà bàbá mi bàbá dáadáa bàbá onínúure aládé bákàrè ọlọ́run ní fiyín ẹnjìnìá odòọ́lá ọlọ́mọ gbàgbé yín lọ́lá agbára ọlọ́run àti jẹ́kọ̀ọ́ṣù ọlọ́run bákan náà sa'idu kakawa jamal abubakar bàbá wa usman aṣáájú ọlọ́mbà wa yín salamu alaikum salamu alaikum wa aleykum abrakatu. Ireland ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́sà. Àtúndé Yusuf ló sọ. Bàbá dáadáa kò ní bàjẹ́ sà. Àmín àmín. Ìjà kò ní ìbéèrè kan ni. Naam bisimilah. Ṣé lórí lẹ́ṣọ̀ yìí sà? Lórí lẹ́ṣọ̀ àdìsí náà ni. Lẹ́ṣọ̀ àdìsí kan mo treat o. Lẹ́ṣọ̀ tẹ̀sẹ̀ yìí. Ma ma ma ma ma masha Allah. Ẹ pé ọmọ sábà sọ ni pé láì bàtà lẹ́yìn sọ́ọ́lá ní ọ̀sánlá nígbà tó fẹ́ ṣe ojúgbà kan níkẹyìn ó ní kí lọ́ọ̀fù ilẹ̀ máa mùsùlùmí ní àdìs àti súnà ní àwọn ní súnà tábùwà súnà. tí wọ́n máa ń kọ́ mi sẹ́yìn ní pé tá máa ń fi ń dààmú àwọn ọjà. ni ṣé àdìsí ni wọ́n wá kójọ ká pè ní ṣúná ẹ̀ ní bàbá bàbá mi ń yẹ ká béèrè ni wípé anabi sallallahu alaihi wasallam ó ṣe kútúbà ọdún mẹ́jọ fi mash'ad jami'il muslimin lójú gbogbo mùsùlùmí àti ẹni tó ń jẹ́ sàhábà àtẹni tí èṣe sọ̀hábà oná wà ń bẹ̀ ẹni kan bá wa mú kútúbà kan wá nínú kútúbà ọdún mẹ́jọ yẹn ṣèbábù rírà wà ń bẹ̀ abdullahi ibn mas'udi wà ibn abbas wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ kútúbà ọdún mẹ́jọ yẹn wọ́n rí ikọ́ kalẹ̀ ó wá jẹ́ bó ṣe ń ṣe nínú yàrá. tó o kíní òun dààmú àwọn èèyàn púpọ̀ ó máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀. bàbá wọn gbé ẹ̀sìn míì lé wa lọ́wọ́ láti da ìsìláàmù rú ni nínú àwọn àgbọ́yé tá a máa ń gbọ́ láyé ìṣẹ́jú náà rúmà. naam radiyallahu ta'ala an. ẹ mọ̀ pé ó ní pé nǹkan kan gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ànábì sọ pé mo fẹ́ gbọ́rọ̀ kan. bó ṣe wà láyé Abubakar náà nìyẹn sà. wípé òun fẹ́ gbọ́rọ̀ kankan pé bọ́tọ́ bá tilẹ̀ sọ pé ànábì sọ pé kìnìún ṣe pé bóyá. kódà ó torí ẹ̀ lóun ó lé àbúrò rẹ̀ padà sílùú wọn àti kábùl gbogbo àwọn tí náà tó wá padà jáde táwọn yẹn wá kọ táwọn lọ mọ ibi ọ̀rọ̀ ànábì yìí ìrẹ̀lẹ̀ ti wọ sáàpù. bàbá yẹn la yẹn sọ fún wọn pé kùránì la máa fi mọ èyí tó jẹ́ tà nàbì tó bá ti níbàámu pẹ̀lú alukùránì á ti mọ̀ pé léyìn lóòótọ́ á ó súnmọ́ ká gbà pa nàbì lówì tó bá pa kùránì mu. ọlọ́wọ́ ọkùnrin lọ́wọ́. ọlọ́wọ́ dáadáa yóò ní bàjẹ́ ẹ ṣeun tẹ́ ẹ lọ́tọ́lọ́ ní kẹ́ ẹ gbọ́ wáyé ọlọ́run aṣọ jazakumullahu khair masha Allah ọlọ́run oníjẹ́ ó bàjẹ́ ọlọ́run oníjẹ́ kọ́rọ̀ yín dàrú ah, mo ṣàdúrà fún àwọn bàbá dáadáa náà salamu alaikum masha Allah ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀sà ah, bàbá dáadáa ọlọ́run oníjẹ́ ó bàjẹ́ ẹ̀rù gbogbo total submission hmm. tó ń pè tó distract Naam. Èmi ò ní ọwọ́ ẹbí mùsùlùmí. Lẹ́gbẹ́rẹ́ jẹ́ mùsùlùmí kọ́ máa fi Kùránì ṣe wáàsì látàárọ̀. Kò dẹ̀ máa ẹ máa rí nǹkan tó lè múlò. Kò rí nǹkan kan tó lè múlò ju kó ṣà máa wú èkú kó máa ṣe gbogbo ẹ lọ. Èmi ò ní mùsùlùmí ìgbà. Bàbá ẹ má jẹ́ àṣọ pé kì ṣe mùsùlùmí torí pé nínú àwọn mùsùlùmí náà wà tó yáyàkúyà wọ́n ti bá làákàyè ẹlòmí ẹ sọ bí kọ́lọ́n bá wa fi mọ̀nà ni kì í ṣẹjọ́ tiẹ̀ náà kì í ṣẹjọ́ ẹ̀ múmi ní ògbọ́dọ̀ gbọ́ Kùránì kó má ṣèk. ọlọ́wọ́n bá wa ṣíjú àánú wà fa dáadáa ọlọ́wọ́n bá wa ṣe dáadáa fáwa náà. aleykum salaam alabakat jazakumullahu khair naam bàbá mi almaruf bọ́lágadé bàbá mi dáadáa abdulhakeem muradeyo ọlọ́wọ́n ò ní padà lẹ́yìn yín bákannáà Ibrahim Bádéjọ ọlọ́run ní fìyín la ajé Usman aṣáájú oníbùdó Rasul bàbá mi dáadáa Aládé Bákàrè ọ̀rọ̀ yín ò ní dàrú ajába síra rẹ̀ mi lẹ́kún àbíkẹ́rí mi ọlọ́mọba mi ṣàánú yín ọjà lónìbù Dr Nasir ọlọ́run ní fìyín lẹ́ o ọlọ́run nípa àlẹ́yìn ajé ridwanu láàbọ̀ lọ́rẹ́ ọlọ́mọba mi ṣàánú yín ajé àwísù mifta ọlọ́mọba mi ṣàánú yín ajába síra mifta ọlọ́run nípa àlẹ́yìn alàbẹ́yíká idris ndiami ọlọ́mọba mi ṣe dáadáa pẹ̀lú yín bákan náà aláàjì mi dáadáa ají taofik kọlápọ̀ ọlọ́run bá mi ṣíjú àánú òyìn kò ní padà lẹ́yìn yín kò sì ní dáyín dára yín ọlọ́run wá ní yọ kó nu islam ọlọ́run bá mi ò sì ní jó sú wa alhaji muhammad jami labeka the christ alaba olúwa ọlọ́run dákun bá wa ṣíjú àánú kó bá a gbọ́ rẹ̀ sẹ́sọ̀ ọlọ́run ipa ọ̀tá ọlọ́run dákun má jò ká ètè ọ̀tá ọlọ́run má jò ká ọlọ́run wá ṣàánú àwa náà má jẹ́ kí ọ̀tá rí tiwa ṣe mọ́ wàá fi ẹ̀rín ọ̀wá tọ́ta lẹ́nu kọ́lọ́run wọlá ọjọ́ bíbí àná mọ́mọ́ sàṣẹ́lá wọlá bó ṣe pàtàkì tó nínú ọkàn àwọn mùmíní ọlọ́run dákun mọ̀jẹ̀ ara padà sí ibú àpadà sí ìgbà ọlọ́mọjọ bẹ́ẹ̀ nìkan kan wa lọ́lọ́lá ìlàlá ìlàlá bákan náà àjẹwà rasheed àdìsá innocent gbogbo wa náà la ṣàdúrà fún ajá yẹtúndé olóyè ọlọ́run níjẹ́ kọ́rọ̀ ẹnìkan kan dàrú nù wa ajé oníbùdó rasul abdulrasaq abdulsalam the king kárí gbogbo oníkálukú wa ọlọ́mọ wa ó máa ń tà ń fẹ́ ó máa ń tà ń béèrè ajé àṣàfà ọlọ́mọfẹ́ nìkan kan lẹ́nu wa lọ́la la ilaha illallah muhammad rasulullah gbogbo àwọn mùsùlùmí diaspora tá a dúró ti islam pé kò ní dàrú kò ní bàjẹ́ ọlọ́run má jẹ́ kẹ́nìkan ẹnìkan wa kọ́lọ́run má jẹ́ kọ́rọ̀ wa dàrú kó sì má bàjẹ́ lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣo ọlọ́run bákan náà ogun lákin jẹ́mi káàmì ọlọ́run ní jẹ́ kí tiẹ̀ náà dàrú ajé Taofik Babatunde ọlọ́run bá mi ṣíjú àánú òwò náà kó sì bá mi gbọ́ ọ̀rẹ́ sẹ́sọ̀ agbára ọlọ́run àtijẹ́ kan ṣo ọlọ́run bákan náà Àjòfóyìnbó Bọ́láńlé ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ náà dàrú o bákan náà Selim Maye ọlọ́run ní fi yín lẹ̀ o olú ọmọ Abdulrasaq olóyè ọlọ́run bá mi ṣe dáadáa fún yín sẹ́nẹ́tọ̀ Abdulaziz Abdulkareem ọlọ́run dákun bá mi ṣíjú àánú yìí Taofik Babatunde ọlọ́run mọ́pàdà lẹ́yìn bákan náà Saheed Kọ́sìm ọlọ́run dákun bá wa pín dáadáa fún yín kó sì pé fáwa náà prince ọláòṣùpá ọlọ́mọjẹkọrọ yín dàrú bákan náà ọlá ààrẹ abu aliya ọlọ́mọba mi ṣe dáadáa fún yín ají ismail ọlálẹmí abiodun abdulgani ọlọ́mọba mi máa rọ̀ yín lọ́rọ̀ dáadáa kọ́lọ́n wọlá pọ́lọ́ ní algoniyu tí máa rọ̀yàn lọ́rọ̀ kọ́lọ́n bá mi rọ̀yìn lọ́rọ̀ wòjọ́ tán bá ń sọ̀rọ̀ òṣì ọlọ́mọjẹ bá wọn sí bẹ́ẹ̀ mọ́sí jẹ bá wọn pín bẹ́ẹ̀ lọ́làlá ilaha prince abdulhawel afis ọlọ́run mi ṣàánú yín prince ọláòṣùpá george ọlọ́run ò ní fi yín lẹ̀ nígbà kankan ajé ibrahim yunus ọlọ́run ní dojú tìyín ajé dáhùn kọ́ọ̀dẹ̀rẹ̀ adémọ́lá ọlọ́run bá wa ṣe dáadáa pẹ̀lú yín ṣífọlálẹ́kan idris ọlọ́run bá wa ṣàánú yín lọ́làlá ilaha illallah murtado abdulhawel jimba ọlọ́run ò ní pa àlẹ́ yín kò ní fi ah ṣúnáyíkì belkis k plus ọlọ́run ò ní jó bàjẹ́ o lọ́lọ́lá ilaha illa standby mansura ọlọ́run bá wa ṣíjú àánú òyìn bákan náà ni rahim ọlámilẹ́kan idris ọlọ́run dákun bá wa dúró tì yín masalam owólabí àfa tí wọ́n jẹ́ àfa alága tẹ̀fsíìrì gbogbo ìlú ẹ̀pẹ́ yányán ọlọ́run bá wa ṣíjú àánú òyìn kó mọ̀ dà yín dára yín kó sì mọ̀ fi yín lọ́mọdé o alhaji imam ìmáàmù ọlọ́jà estate ọlọ́mbàwá ṣíjú àánú òyìn mọ́ dojú tì yín mọ́ yọ yín ní sáà lọ́dàdà ilaha illallah ájì yusuf abiola ọlọ́mbàwá ṣí dáadáa fún yín ájì suleiman ọlá ọlọ́run ní fún yín aṣáni olúṣọlá babalọ ọlọ́run ní jó bàjẹ́ o wa dúró tì yín o ọlọ́run ò ní dá yín padà sílé lófo lọ́dàdà ilaha illallah gbogbo ń tẹ̀ǹfẹ́ ọlọ́run jò tó yín lọ́wọ́ ọlá ń ṣílé babatunde gbà ọlọ́mbàwá ṣíjú àánú òyìn kó bọ́ moses lára àwọn ọmọ ìyá wa tí wọ́n jábúrò wa dáadáa lónìí ìmáàmù làfà nílùú Manchester lọ́hùn ọlọ́hùn ní padà lẹ́yìn àfà yóò jẹ́ máa ríṣe sí wọn ní kọ̀ọ̀rọ̀ sí yín lẹ́nu Haji Qadir Ìdòwú ọlọ́mọba wa ṣe dáadáa fún Haji Àrísù Olúmídé Idris ọlọ́ndàkùn nínú àwọn ìmáàmù wa nílùú ìbẹ̀jú náà ni ọlọ́mọba wa ṣíjú àánú wà fà àlàfà Ọlátúnjí Khalifa bàbá wa Adédìn ọlọ́hùn ní dójú tìyìn kò sì ní jó bàjẹ́ lọ́lọ́lá ilaha illallah Khalifa Abdulrasheed Bukola Khalifa afa ogo Alkabari àfànlá ṣéwù mo pẹ̀rí mọ́lẹ̀ ọlọ́run níjọ́ bàjẹ́ o kọlọ̀ mọ́lẹ̀ imam hasan abu hasan ọlọ́run ní dojú ti àwọn àfa wa nu ọlá atm ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn náà fásásí ọláyínká ọmọ bàbá ti ṣà ọmọ bàbá pupa ọlọ́run bá gbàdúrà ti yẹmí olúyẹmí ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo ẹ̀ náà ọlọ́run jẹ́ kó máa yẹ wá ọlọ́run jẹ́ káyé yẹ wá kówó yẹ wá kọ́lá yẹ wá kágbègá yẹ wá bẹ́ẹ̀ ni kọ́lọ́run jẹ́ adégbóyèga adérẹ̀mí àwọn ọmọ àlùbáríkà ni ọlọ́run ní yóò bàjẹ́ ájà rí mi àbíkẹ́ ọlọ́run ní dáyín padà sẹ́yìn yóò túbọ̀ máa gbàdúrà ọláwálé abdulwahid ọlọ́mọba àṣẹ dáadáa fún Abdullah abdullahi abayomi romario ọlọ́run ní dọ̀rọ̀ yín ro munas dibu ẹja ló níbú nílùú germany ọlọ́run ní yóò bàjẹ́ embrace ají <laughs> sùnmọ́lá abdulwasin àríyìnbí tẹ́ sásí olùdásílẹ̀ embrace auto auto nu bẹ́ẹ̀ bá fẹ́ ra páàtì mọ́tò àbí nǹkan kan tó kò sí irú mọ́tò náà ń bẹ lọ́dọ̀ wọn tó ránà mi ni wọn gbọ́dọ̀ polówó ọjà wọn alhaji abdulfatah tijani ọlọ́run nípa àlẹ́yìn ajiri diwani bodijà ọlọ́run bá wà pẹ̀lú olú ọmọ olówó yọ ọlọ́run níjó bàjẹ́ alhaji akala abdulfatah ọláàrẹ abu aliya imaamu fatah zakariya ọlọ́run nípa àlẹ́yìn bàbá kọ́ńtò islam ọlọ́run ní dójú ti wọ́n náà ìṣọ̀lá abdulateef ọlọ́run bá wà ṣe dáadáa fún yín adégbòyega hafiz afcom ọlọ́run bá wà ṣe dáadáa pẹ̀lú honorable ìṣọ̀lá suleiman ọlátúnjì ọlọ́run bá wà ṣàánú yín alfa imran babalọlá sanusi ọlọ́run má dojú tì yín lọ́làlá ilaha illallah àbákanáà àyìnà adésànyà ọlọ́run ní dojú tì wọ́n náà afáàmì sẹ́lẹ̀m máyẹ̀ ọlọ́run ní yẹ̀ yín nísà kò ní dojú tì yín o dáúdà kẹbíru abíọ́lá ọlọ́run wa ṣe dáadáa fún yín akínsóòtọ́ abíọ́dún ọlọ́run bá wa ṣíjú àánú òyìn kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́làlá ilaha illallah gbogbo àwọn tọ́lọ́run wá kádàrá kálàǹfààní àti rí okò wọn dá ọlọ́run mọ̀ ó mọ̀ ń tẹ̀ ń fẹ́ ó mọ̀ ń tẹ̀ ń béèrè gbogbo ẹ̀yin tẹ́ ẹjú lólùfẹ́ wa pátápátá látòkè délẹ̀ ní gbogbo bí tẹ́ wà lágbàáyé ọlọ́mọba wa ṣe dáadáa fún yín asking true way ọ̀rọ̀ tí yín náà ní dàrú ọlọ́mọ ń tẹ́ ń fẹ́ ọmọ ń tẹ́ ń béèrè àtẹ́ńtà arántí dáàkọ̀ àtẹ́ńtà arántí dáàkọ̀ ọlọ́mọba wa ṣe dáadáa fún wa ìlú ẹ̀pẹ́ ọlọ́run ní jó gbóná mọ́ wa lára ọlọ́run sì ní jó dàrú bákan náà ìlú èkó ọlọ́mọ fi ní wa lára ìlú nàìjíríà lápapọ̀ ọlọ́run fi dẹ̀ wa lára wọlá bíbí àná muhammad kó o wọlá àná muhammad kó o wọlá oṣù bíbí rẹ̀ tí gbogbo ayé mọ̀ lóṣù ńlá nísìn ọlọ́run jẹ́ káwa náà tóbi inú ayé Haji Ibrahim ọlá white ọlọ́run ò ní da epo sálà àti yín náà ájì tọ́ yé ọláyédè ọlọ́run bá mi ṣe dáadáa fún yín gbogbo ẹni tí mi ò dárúkọ ẹ má bínú ọlọ́run kádàrá kí n rí níbi morídé náà ni ọlọ́run ò ní dojú tẹ nìkankan wà wàá ṣe rọ́ọ̀kà òlàkùn gbogbo àwọn tí wọ́n ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run bọ́ wa fún ọlọ́mọ alálùbáríkà àwọn tó ti fún ọlọ́mọ gbà lọ́wọ́ wọn ájì tí ó ṣe súnà tí ó rọ́nà lọ́rọ́dọ̀ ọlọ́run kì í ṣe eléyìí tí wọ́n ń ṣe yìí o tí wọ́n sọ gbogbo ayé dọ̀tá tẹ́nìkan ò máa ń ṣe àfàwọn nìkan tí wọ́n ń jáwé iná tí wọ́n ń yọ̀yàn kó inú ìsìláàmù yìí kì í ṣe irú yìí là ń sọ o ọlọ́run ò ní dojú tó ní kálukú wa gbogbo àwọn tí wọ́n ń já darí wa ń lu ọlọ́run bá wa ṣàánú wọn kò bá gbọ́rọ̀ wọn sẹ́sọ àwọn samara ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn ọlọ́run bá wa dúró ọba Kamarudeen Ìṣọ̀lá Animashaun àti bàbá dáadáa bàbá jẹ́jẹ́ bàbá dáadáa bàbá wa Adéwálé Ṣàfùrì Adéwálé tí mo fi tọ̀ ọ̀tọ̀ ọlọ́mọ wa jẹ́kẹ́mi tí wọ́n náà ogun kárí gbogbo àwọn ọba tí wọ́n wà láyìíká ọlọ́mọ wa dúró tiwọn Islam ọlọ́njú orin ilẹ̀ lọ́dọ̀ wọn wọ́n fi wọ́n dójú tiwa má sì fà wá náà dójú tiwọn lọ́lọ́lá ilaha illallah gbogbo àwọn tí wọ́n ti ríṣe ń lóyìnbó ọlọ́ndàkọ̀ àìní ríṣe mọ́ fi kàn yín àwa náà tá a ti ríṣe ńlé mọ́fà ìríṣe kàn wá àwa tá a ti ríṣe ọlọ́njẹ́ àríṣe nírọ̀rùn àwa ń fàsìkò yìí sọ fẹ̀yìn tó lọ́wọ́n bá kẹ́ ètò yìí ẹ bá wa dá sí ẹ má gbàgbé ẹjọ́ mọ́ ọ lọ ẹ má jẹ́ kí ọ̀tá rí náà pa torí pé kò lè kú torí pé ọlọ́run ló ní mọ́lẹ̀ gbogbo ní tá a bá ní náà ní káwa náà fi dá sí kó máa lọ síwájú kó sì máa padà sẹ́yìn so a ti mọ̀ yí pé nọ́mbà tá a máa ń sábà lò fi hàn bá fẹ́ dá síṣẹ́ ọlọ́run òun náà ni two zero eight nine seven two zero eight nine seven four seven nine ó ti sá fún mi two zero two zero eight nine seven four one seven seven three ó dàbí pé bí yorùbá ní ṣe mistake ó wà lórí kinní bẹ̀yẹn náà àwa Zenith Bank ṣáà ní two zero eight nine seven four one seven seven three ọlọ́run ó bá òun ràn oníkálukú wa náà lọ́wọ́ kò sì ní dojú tiwa inshallah next program tó ń bọ̀ lẹ́yìn eré kí ni ojúlówó súnà gangan yàtọ̀ sí gbogbo kátikàti tá a dálẹ̀ tá a fi ń sọ àwọn mùsùlùmí dọ̀tá ànábì tá a sọ wọ́n dọ̀tá islam tá a sọ wọ́n dọ̀tá alukur'an tó já sí kùránì ò létí wa mọ́ àfọ̀rọ̀ bukhari ọ̀rọ̀ muslim tirimidi ibnu maja nasai àwọn sunanul albayaki tabarani sunanul hakim lókù àwọn musonda buna abdulrasaq lákìlákàyí àwọn gbogbo àwọn ìyẹn lókù ní ìsìn àwọn tí wọ́n jẹ́ legislative ọlọ́run tá a sọ di legislative ọlọ́run nìyẹn ọlọ́run ò lè dá òfin ṣe mọ́ alánàbí sallallahu alayhi wa sallam kò lágbára àti ṣòfin ẹ̀sìn ọlọ́run ọba nìkan torí òun náà wọ́n ń ṣòfin fún ni òfin tọ́lọ́run bá ṣe ó jọ kan àwa àtànẹ́bì ni kọ́lọ̀ mọ́ sì jọ bàjẹ́ lọ́lá ìlàlá ìlàlá rárá o ṣe mistake o two zero eight nine seven four one seven seven three in tó kọ yìí six six three ni àyìnádà kan bá wa yọ kúrò two zero eight nine seven four one seven seven three one six six three ló kọ síbẹ̀ so orúkọ tí yìí ó sì bá ń bẹ̀rẹ̀ náà ni Saheed Ajayi h yóò gbé h wá àyàtúlá ni so àyìnà bá wa yí padà bá wa change ẹ̀ two zero eight nine seven four one seven seven three kìí ṣe one six six three send Bank ọlọ́mọṣẹ́lẹ̀ ìlàwí mọ́ má sì ṣe lágbọ̀mọ́ fún ẹnì kankan wa kò ṣíjú àánú wa kò gbọ́rọ̀ wá sẹ́sọ̀ àwa náà tá à ń wí àmọ́ ṣe o àmọ́ ṣe o àmọ́ tán lọ́dọ̀ ọlọ́run o ẹlẹ́ṣẹ̀ làwa náà o dáríjì wa ń bi tá a bá kú sí àwa náà tá à ń gbọ́ wa dárẹ́jà wa náà ń bí akùsí gbogbo ẹni tọ́rọ̀ yóò wá bá lára mú Ọlọ́run bá wa ṣíjú àánú wọn yóò bá wa ṣe dáadáa fún wọn mo tó ń sọ fún àfáà tó transformation àfáà yìí náà bá wa correct kíní yẹn n tó kọ yẹn ò correct two zero eight nine seven four one seven seven three not one six six three bá wa correct ẹ so bá wa correct ẹ so kọlọ́n kó ṣàánú kì í ṣe one six six three one seven seven three ló wà ń bẹ́ẹ̀ torí mi ò mọ bí o ti rí six six three o so dákun bá wa bá wa ṣe àtúnṣe èyí tó kọ yẹn kọlọ́n kó ṣàtúnṣe oníkálukú wa ọlọ́run má ṣe lè láṣẹ mọ́ má sì ṣe láwìí mọ́ má ṣe lágbọ́ mọ́ gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ wà lórí ètò ọlọ́run kádàrá kálàǹfààní àti dáàkọ yín ọba mi rí yín o ó mọ̀ yín ó sì mọ̀ tẹ́ ń fẹ́ o ọlọ́run bá wa ṣíjú àánú òyìn kó bá wa ṣe dáadáa èyí tẹ́yìn náà bá rí pókù díẹ̀ nu ta sọ tẹ́lẹ̀ bá lè pè wá lórí ètò ẹ pè wá lẹ́yìn o اللهم باشي جوانوي اللهم ربنا تقبل منا إنك أنت سميع الأليم وتب علينا يا مولانا إنك أنت تواب الرحيم وأهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم اللهم قم معنا شفيقا ورئيما ولا تقل ولا تقلنا طرفة عين عليك توكلنا ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المسير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 نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين Just the power the find out. àìṣàlùwà àyàkótì ìlà lọ́pẹ́ yìí bàbá ó ti gauni Amalumabuni Shataila Magbamu diru kíákíá nítorí wọn ò lọ sòtítọ́ gbàrọ̀ ọ̀la lórí òdodo kò má ṣe